ṣe wédì ní tìrì ó mọ̀ pé mi ò sọ fẹ́ kí wédì tá a fẹ́ ṣe ní kókó necessary. a lówó lọ́wọ́ a tó tán má jẹ́ ká ṣe kò ṣáà yarí kanlẹ̀ kò ní àfilá tí wọ́n bá ṣe wẹ́dì o tọrọ kan ẹ̀ ń balẹ̀ ìgbà àwọn kò bá ṣàṣọ wẹ́dì ọ̀hún náà kò ń ṣe pé ó rọ̀ wá lọ́rùn orí olórí ọ̀run ọlọ́run ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ òun látújọ́ tá a fi ṣe òun la ṣetán ní ìsẹ̀ tí ò sí nǹkan tá a fẹ́ jẹ tí gbogbo ẹ̀ dágbà ẹ̀ kò dẹ̀ sọ fún ẹ má jà ṣe wedding má jà ṣe wedding ìfẹ́ ló ṣe kókó ìgbà tí èmi àti ẹ̀ta àtijọ́ lọ́ọ̀bù ara wa a ní ìdàtí ṣe wedding kọ̀ọ̀kan ọ̀nà àkàkọ̀ waste owó dànù. mo dẹ̀ ń sọ fún ẹ lọ́jọ́ náà lóhùn pé owó a fẹ́ fi ṣe wedding kó fún mi kí n fi bẹ̀rẹ̀ òwò kékeré kan tó bá jẹ́ pé o ti kó fún mi ń sìn bó jẹ́ bíi kíọ̀sì kékeré kan màá kàn síta bó jẹ́ ráìsì tútù eh, nǹkan jíjẹ báyẹn lóníwọ̀nba má má ta ń bẹ́ẹ̀ ó máa ní nǹkan tí wọ́n máa mú wá fún wa lójoojúmọ́. mo pe lọ́la. ó kàn jẹ́ ká waste owó dànù ṣá. ìyàwó mi mo pe lọ́la mo ti sọ over time without number má máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí mọ́ náà ẹ bó ṣe wù mí lọ́kàn tó bá jẹ́ pé mo ní ju oye tí mo ní yẹn lọ ni máa ń ná fún ẹ. Ah, wọ́n á sọ pé kò yẹ ká ṣe wedding báwo ni mo ṣe ṣe wedding pẹ̀lú ẹ ṣé wọ́n mọ pé kí n tó ṣe wedding pẹ̀lú òkè lọ́kàn mi wà náà tí sọ pé ah òun ní pẹ́ fi mí lẹ̀ o máa fi mí lẹ̀ o máa ṣe gbogbo ẹ̀. and you know i can't do without you ó sì ti mo ti ṣe wedding pẹ̀lú ẹ̀ ń sìn ah <laughs> ọkàn mi balẹ̀ bàjẹ́ kò síbi tó lọ you are my mine forever. <laughs> ara mistake tẹ̀yìn ọkùnrin máa ń ṣe nìyẹn ara mistake tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe nìyẹn jọ ṣé wedding ló máa ń determine love ni ah, àìmọye èèyàn téèyàn máa bá ṣe wedding tó ò ní love ẹ ìfẹ́ ló ṣe kókó náà and you know I love you I love you for who you are kò ń ṣọ̀rọ̀ ẹ̀tàn kò ń ṣọ̀rọ̀ abẹ́ ahọ́n ó mọ̀ dáadáa ó mọ̀ mí dáadáa pé òkè mo nífẹ̀ẹ́ so ìyẹn lásán ó ti tó ẹ pé òkè ẹni yìí kò níbi tó lọ aṣáájọ ń forí rọtì látijọ́ ẹ̀ náà ni mi ò dẹ̀ fi ẹ́ sílẹ̀ ìgbà tó wá ṣe wedding sí tó ṣe wedding tí tó tó tínú ẹ̀ ń dùn sí kí ló fún ẹ ní assurance pé mi ò sì lè fi ẹ́ sílẹ̀ tí bá fẹ́ fi ẹ́ lẹ̀ ah, ah, jọ ṣé wedding yẹn jẹ́ ìṣòtò fi kàn mí mọ́lẹ̀ tí má fẹ́ lọ màá lọ nàá You are going nowhere. Uh, wo in fact ó ń dùn mí o ó ń dùn mí gidi gan ni gbogbo ẹ̀ ló dágbà ẹ̀ sí i. Ah. máa wọrí ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ ṣebí o fẹ́ kan kíọ̀sì kó dẹ̀ máa ta gàrí èlùbọ́ rice àti epo pupa. ẹ nà ah, ìyá máa fi yẹn pa dà. ọlọ́run máa ṣe àlè ìzẹ̀ máa pọ̀ rẹ́ mi at least mo yẹ kó máa yá mi lówó mm, máa yá mi lówó so fọkàn balẹ̀ jẹ́ ẹ̀kọ́ tí ẹ pé gan sí. kò máa credit jẹ́ ìyàwó lọ́wọ́ network Ok, mo ti yọ hundred naira. hello rẹ. náà sọ fẹ́ kọ́ wọlé àtẹ́sọ̀ bàbá máa fi wíwọ́ òkúta a máa parí ẹ̀. ṣé àwọn ọmọ ìdílé ní five days wọ́n ti kọ̀lé five days tó kí ló ṣẹlẹ̀ náà torí pé à ń sọ̀rọ̀ mọ́ bàbá lọ́yìn pọ̀ tí lóla tẹ̀mà tẹ̀sẹ̀ tó wa ènìyàn máa wá tó fi sẹ́ńdẹ̀ ṣe tó bá tó wá possible now five days please mo máa ń fọwọ́ tó ń bẹ iṣẹ́ lọ school ó máa bẹ́tà tó gẹ́tà àwọn ẹgbẹ́ mi ìgbélé kíṣẹ́ ti rẹ́dì another one week again fún kí nìyẹn àwọn kan tó wà pé fún ara ẹ̀ wọ́n láti bá kí n sí ibi tó bá ti kọ́ sí ibi bẹ́ẹ̀ mo ṣe pẹ́ lọ́dọ̀ máa máa nílẹ̀ fún ọ̀nà àwọn báwo máa wọ́wọ́ ẹ̀ o máa wọ́wọ́ ẹ̀ o. ẹ ẹ bá mi ẹ ṣe ọdún ẹ ṣe gbogbo ìgbà wẹ́ẹ̀dì mi. mo tọpẹ́. ibi tí ẹ ti mú owó kò lè tán. ẹ ẹ bọ̀dá mi promise mi láwọn walk? kan tí ẹ lè tí ì fulfill ẹ̀ òun mo ṣe ní kí n yẹra torí ọ̀lù tí mo lò yẹn ó ṣì kù àwọn owó díẹ̀díẹ̀ kí n fi balance wọn máa then àwọn drinks tí mo rà náà mi ò tí ì sanwó tán then mọ́tò kan tí mo yá náà tí èmi àti ìyàwó mi fi ṣe wedding mi ò tí ì sanwó mọ́tò yẹn tó tó bẹ́ẹ̀ mo ṣe ló fún wa bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ sá. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ o ti gbé orin barista yìí rí like ṣe o máa ń lis ten sọ̀rọ̀ barista there is this orin barista tó ní oní gbé bùkátà wá. àwé mò gbọ́ bùkátà ẹ̀ ọ̀la ó bùkátà wá ojoojúmọ́ mò ń gbọ́ bùkátà ẹ̀ tó bá di níjọ́ ọjọ́ kan o fámìlì mi ò jẹ́ lówó lọ́dà mi bàbá ló pa wá pọ̀ kò kí n ṣe ìyá o so má mi sẹ̀ gbogbo eléyìí tí mo ṣe mò ń ṣe torí tọ́lọ́run ni èmi náà ní fámìlì tèmi náà ó mọ̀ ó mọ̀ pé mo níyàwó mo dẹ̀ lọ́mọ fáìn tí mo bá promise ẹ̀ láwọn owó kankan tó ṣe wedding tí mi ti fún ẹ bọ́ òun rántí pé ó ní owó tí mo fún ẹ nígbà tó fẹ́ gba ọ́ọ̀lù yìí òun rántí pé ó ní owó tí mo fi support ẹ lórí ọ̀rọ̀ drink so owó ló tún béèrè lọ́wọ́ mi. ó dà mí ẹjọ́ kò tí mo tún fẹ́ sá sí. ibi tó lè lọ pọ̀ ibi tó lè sá sí pọ̀ that is it tí ò bá ní mi ṣe ò ní live life ẹ see let me tell you something kò síwèé tó lè kà láyé tó bá ti lọ sí school of life ó ti kàwé ó ní láti jára ẹ gbàgbé suit tí mo wọ àìmọye ìbàdí mo máa ń gbélẹ̀ tó bá tásìkò tí mo fẹ́ iṣẹ́ nu mi bá rí mi tí mò ń fa gidi ó ní láti lọ sí school of life gbogbo àwọn Davido gangan torí tán pera ọlọ́mọ bàbá lóyún why don't claim street because street ló lè help ẹ because tó bá lọ sí school of life ni ò ní máa wá bá mi ò depend lé ẹnìkan all the time kí ni ẹ máa ti jẹ́ kó mọ̀ pé kálukú náà ló ní nǹkan tó nurse kálukú náà ló náwọn èèyàn kan tó ń gbọ́ bùkátà wọn wọ́n tún ní máa gbé tiẹ̀ wá all the time wáyé tí wọn náà ṣe wájú ọkọ̀ tẹ̀sán pé òkè bàdá mi o mo ní iṣẹ́ kan tí mo lè bá yín gbà mí kan tó yẹ pé iṣẹ́ yẹn ó kéré owó tọ́lẹ̀ máa fún yín pa wáyé tó jẹ́ pé èmi ni mo máa máa fún ẹ all the ó ti yẹ bọ́ street mẹ́ ẹ̀ kóbó rẹ̀ láṣìírí. dẹ́hùn mi. yes sir. jọ̀wọ́ bá mi fún àbúrò mi ní one thousand naira kó máa lọ. ọ̀dà mi one thousand naira. seven hundred naira ló kù ní change nǹkan tó ń sọ. can you imagine wọ́n tẹ̀sí sọ pé one thousand naira kéré seven hundred ló kù. ẹ bá mi fún five hundred naira mẹ́gbàá. ọ̀dà mi five hundred ò lè tó o. Wabi, ko seven hundred and eh, ko seven hundred naira yẹn fún kó máa bá tẹ lọ. Ọ̀rẹ́ sá. Àbúrò, àríyànjọ́ mi jọ, àárọ̀ lọ́jà ṣùgbọ́n iṣẹ́ ni wọ́n fi ń ṣe. Dr. Lamari ẹ̀ ṣùgbọ́n please, mo náà nǹkan púpọ̀ láti ṣe ẹ̀kọ́ tẹ̀. audacity ẹ wọlé ẹ tiẹ̀ ẹ tiẹ̀ fún mi ní any form of regard or respect ẹ pé kò fo ẹ tiẹ̀ pé kò fọlá ẹ pé kò fowó rọlá who does that irú rubbish wo nìyẹn did I even ask you to sit down you accord me some respect I'm your boss stand up I said you stand up. like ẹ̀rù ti bà mí pé kí ni mo ṣe kọ́kọ́ oh, fún. Oh, oh. ṣé màá sọ orúkọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin ṣá. ọ̀gá mi ni ẹ̀. oh come on ah, ah. ẹ̀yin tẹ̀tí wà bí látìgbà tí dáadé àti mọ́mì ti wà láyé ẹ̀ eh? you are more like our mother here. <laughs> ẹ̀rù ti bà mí. ní ìwà ẹ̀ ó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé. I would never disrespect you in any way láíláí ṣe wá alright. ẹ ẹ ní ẹ fẹ́ rí mi. ẹ eh, àlàáfíà mà ni in fact contract tá à lé lọ́dọ̀ àwọn Chinese yẹn wọ́n máa ti bọ̀ sí àwa náà máa fún un. irọ́ ni ṣé the second ring estate ẹ. second one yẹn àwa ná fún in fact two fifty million. wow ah. ṣe rí nígbà tó sọ fún mi pé àwa ni like inú mi ń dùn báyìí pé ọlọ́run ò ṣe o torí pé mo ti rò pé wọ́n lọ ṣáàjẹ́ kékeré ìbọn sí wa lọ́wọ́ ó dẹ̀ bọ́ sí wa lọ́wọ́ èwo àdúpẹ́ fọlọ́. ṣe ti rí sìn pé mi ò parọ́ mo jánà mo sọ pé ti dàjẹ́sẹ̀ <laughs> àbí ìgbà wo lẹ́yìn win ní three hundred million ṣé last week kọ́ nìyẹn ni ẹ wò i'm always so proud of you èmi náà wá fún yín ní little gift me to show our appreciation i'll change your car to a brand new jeep. wow <laughs> ah ọkọ mi thank you very much in fact ah, mọ́tò mi ò dẹ̀ tí ì gbó o. Oh. Oh, oh. ṣé ó dìgbà tí mọ́tò yín bá tó gbó ẹ̀yin ẹ̀yin tẹ́ ti dàjẹ́ company òdìgbà tí mọ́tò yẹn tó gbò you need to use the best because you deserve the best guess what ìyẹn ní kọ́kọ́ your next holiday is gonna be fully sponsored by the company oh, all expense paid trip. Oh, fact ní fẹ́ fi dúpẹ́ oh. ẹ ṣé mo dúpẹ́ ọ̀nà àwa pẹ̀lú yín lágbára ọlọ́run àtìgbà tí bàbá yín ti kú ìmọ̀ ẹ̀ ti ń kó láti jọ kóra wa jọ káàkiri a disappoint ara wa a ní disappoint ara wa láéláé ẹ mọ̀ pé èèyàn bíi ti yín ṣọ̀wọ́n ẹ ṣejú ẹ tún ṣẹ̀yìn when daddy was alive and mommy you were there you were always that consistent you are still here still doing your thing bẹ́ẹ̀ pé bóyá ilé iṣẹ́ yín ni ẹ̀yin náà wá jèrè ẹ̀ lágbára ọlọ́run ẹ ṣé gan ni we really really really appreciate you. bàbá yóò jẹ́ bẹ́ẹ̀ nígbà tán wà láàyè bàbá yóò jẹ́ bẹ́ẹ̀ yan mi gidi ni in fact lágbára ọlọ́run ilé iṣẹ́ yóò ní dáa lágbára àbúrò ẹ̀ ń kọ̀ ìyẹn tààrẹ ò balẹ̀ òun ni ó lóun lọ Dubai ó yóò ti wá lọ bí àkótí lọ mi tí nǹkan tó fún mi léèní nìyẹn. láti kékeré ẹ ni ara ò kì í balẹ̀ rárá ẹ wo Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín ìyẹn ni mo ní kí wá sọ jẹ́ kí tètè wá lọ ṣe àwọn rọ́nìsì kan tí mo fẹ́ ṣe. ẹ but nísìnyí tó ti wá approve ẹ better kẹ́ pé àwọn bankers wa ká bá wọn ṣe meeting so that wọ́n máa make owó available fún wa láti start up project yẹn so at the end of the day a lè ní idea and then ká ṣe feasibility study oye tá à ń look at láti náà èyí tó dẹ̀ máa wọlé padà a máa ṣe. níwọ̀n yẹ ká celebrate oh. contract. Oh, eh. <laughs> congratulations <laughs> to you sir. God bless you dear. o ṣe bẹ́ẹ̀ ma. sùn ni kì í tún ṣe pé ò sùn lásán ó tún ronú what is the matter. Baba Babatunde. yes dear. I'm tired. ó ti ń sùn mí bọ̀ ìrètí pípẹ́ ó máa da ọkàn láàmú ó máa da ó máa da ó máa da kí ló dé ṣe bí àti ẹ kàwé it doesn't have to be this bad débi pé àti ẹ wá rí ṣe rárá àwọn tó ń kàwé tó wa gan-an wọ́n rí ṣe jù wá lọ nínú ìlú yìí gbogbo ìgbìyànjú wa lójoojúmọ́ báyìí asán ló ń já sí kí ló lè tó yìí ṣó anybody tá a ṣẹ̀ ni àbí táwọn òbí wa ṣẹ̀ tí ìyá ẹ̀ fi wá pọ̀ tó ẹ̀. kò dẹ̀ ń ṣe pé èèyàn burúkú làwa méjì you are a very good man èmi náà dé bàjẹ́ lóbìnrin níwọ̀n ọba ìta ní ìgan àwọn tá a tún bá mọ̀ ìgbókè àwa ní jùlọ a tún máa ń ṣe fún wọn. àlẹ́ ní kò dé sínú àjálẹ̀ àfẹ́wọ́ àbínú ọmọlàkejì wa àpẹyàn kankan lára. wáì tó ṣe jẹ́ pé àwọn èèyàn tó bá dáa jù láyé àwọn nìyà máa ń jẹ jù. Why is God not blessing us? kí ni nǹkan tá a ṣe fọ́lọ́ nǹkan tó kàn ṣáì láti máa fi àyè jẹ wá for no reason kí ló ṣẹlẹ̀ ìgbà tó mọ̀ yìí pé ìyà tó tó yìí ló máa fi jẹ wá kí ló dá wa sáyé fún kí ló dé tí ò ṣe ìyàwó òbí wa méjì lágọ̀ kó má tiẹ̀ jẹ́. Ah, no no no no má sọ bẹ́ẹ̀ mọ́ náà ẹ má jẹ́ ká sọ pé torí nǹkan tá à ń là kọjá ń sìn ká máa sọ nǹkan tó yẹ ká máa sọ sọ lọ́rùn ọ̀gbà náà ẹ mo ti sọ fún ẹ láìpẹ́ láì mo máa ríṣẹ́ ìwọ náà máa ríṣẹ́ and then our story will change for good elétò hmm. wa ń ròyìn sìn kò yẹ kó máa rò náà mo nígbàgbọ́ wípé láìpẹ́ láì ọlọ́run máa ṣe àwọn please stop thinking gbẹ pé inú mi dùn tó bá ti ń ronú. please mo fọlọ́run bẹ́ẹ̀ jọ you know my life without you is like ah mi ò kàn mọ bí mo ṣe lè put i can't live without you ah inú mi dẹ̀ i'm not always happy seeing you this kind of uh, mood now. Today I'm tired. Don't be tired, please. <laughs> ah, no, no, no, no, no, no. Ah, no, Master. I can't go very long pẹ́ kémi náà máa sunkún ní bá máa sunkún mọ́ jọ. dáàdì ẹ tètè náà rí ẹnu náà bá mi sọ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ ẹ̀dọ̀ ọkùnrin nítorí títí ẹ wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò wá sí ẹ ó kú díẹ̀ káàtó eléyìí jẹ́ ẹ̀dùn ọ̀gùn fún un wọ́n ṣe ní pé kí n bá ẹ sọ̀rọ̀ ìwọ náà mọ̀ nínú kwaya tó bá kọrin angeli máa ṣe kí ni wọ́n máa ń sọ̀kalẹ̀ nínú dírámà náà bákan náà ṣùgbọ́n wọ́n ní ní ìsìn kàkà kó wá sí NIVG níbi kílọ̀bù ni ìwọ tó yẹ kó máa wọ rọ́ọ̀bù kwaya wọ́n ní mínísítẹ̀tì ló wọ̀ kiri ilé jẹ́ jẹ́ ìbànújẹ́ fún wọn torí tó bá bá bá àwọn ọmọ mi sọ̀rọ̀ wọ́n á sọ pé ṣèbọn ọmọ wọn ṣerú ẹ̀ tó wọ ọ̀rẹ́ mi fẹ́ rọ ẹ̀ kò jí wa padà kó má bàa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórúkọ. pásítọ̀ kí ni wọ́n máa wọ kò kí n ṣe fọ́ tèmi náà because dájú àti mọ́mọ́ àwọn ọkọ̀ọ̀sì kìíní wọn ò ní time fún mi èyí lè wo nísìn mo sí báńkà ni wọn dájú lọ́ọ̀yà ni wọn tí pọ́psí bá ti lọ sí court mo sí náà máa lọ sí bank èmi nìkan máa kù nílé èyí lè wo nǹkan báyẹn kó dẹ̀ ṣe pé nǹkan tí mi ń ṣe náà mo intentionally máa ṣe náà mo kàn fi ń catch phone mi nìta so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀sà. ọ̀rọ̀ ló ti sọ sílẹ̀ mú rẹ nìkẹ́ máa wò máa bá dádì sọ̀rọ̀ àti mọ́ mi so that àwọn náà lè ṣe àtúnṣe ní ọ̀nà tó sọ yìí ṣùgbọ́n má jẹ́ kí n tọ̀ ẹ́ gbogbo ìgbésí ayé tó ń gbé yìí kò lè ràn ẹ́ lọ́wọ́ rárá kò sọ ẹ́ débẹ̀ bọ́ ṣùgbọ́n mo fẹ́ gbà ẹ́ níyànjú pé ó ṣe kí ni kò yí padà. ọ̀rẹ́ tó ṣe bọ́. jọ tó bá dé ta bá mi pe bọ́dà Túndé. Daddy lọ́dà túnlé báwo ni ẹ kú jọ mẹ́ta ẹ jókòó sá ẹ pẹ̀lẹ́ lọ́dà ni gbogbo ẹ lọ́dà túnlé lórí àlá tẹ sọ fún mi àfihàn mi lójú ọ̀nà kedere pé ayé kọ́ ló ń ṣe yín o ṣùgbọ́n ẹ ní ìdí láti ṣe kẹ́ni láti ṣọ́ra nǹkan tó bá wá sí iwájú yín fẹ́ kẹ́ ṣọ́ra tí ò bá kí ń ṣe títí yín ẹ má dáyàdé ìkìlọ̀ pàtàkì ni o ẹ má ṣe kí ẹ má dáyàdé ohun tó bá kí ń ṣe ti yín ṣe ti bọ́. tí n bá gbọ́ yín ẹni ayé kọ́ ló wà nídìí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ẹ dẹ̀ tún sọ pé kí n má dáyàdé nǹkan tí bá ti ṣe ti tèmi. bẹ́ẹ̀ kí n ti gbọ́ pásítọ̀ ìwé dá yín lójú pé máa àbáyé pẹ̀lú nǹkan tó ń sọ. gẹ́gẹ́ bí a ṣe sọ fún un bí a ṣe fi hàn mí ni mo ṣe sọ fún yín ṣùgbọ́n bọ́dà Túndé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kún fún àdúrà kí nǹkan tẹ́ ẹ̀rù kó má bàa ba ìtẹ́ ẹ̀rọ ẹ̀rọ jẹ́ ẹ hmm. kún fún àdúrà gidi hmm. tẹ́ ẹ bá dẹ̀ délé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe nǹkan fún mi hmm. ẹ lọ báyàwó yín kó ṣàdúrà fún yín mo jẹ́ mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á padà sí ẹ ṣí fìlà lórí ẹ jẹ́ ká gbàdúrà. olúwa ṣàánú jẹ́wọ́ agbára inú ayé wa jẹ́wọ́ agbára inú ayé wa lànà ayọ̀ fún wa gbogbo ìdáwọ́lé wa kó bẹ̀rẹ̀ sí yọrí sí i olúwa pèsè fún wa pèsè fún ìyàwó mi pèsè fún èmi náà ṣàánú ayé wa ní orúkọ jésù ní àgbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah. ẹ̀yàwó mi. Hmm? gẹ́gẹ́ bí nǹkan tálàgbà sọ wọ́n ní kò ṣe special prayer fún mi mo máa fẹ́ kó gbàdúrà fún ní orúkọ jésù àmín ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín bàbá mi mo fi adé orí mi babatunde lè yín lọ́wọ́ olúwa bá mi gbàdúrà fún àmín jésù jésù gbogbo ayé ẹ̀ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ àmín jésù olúwa bá mi lànà ọ̀la fún àmín jésù olúwa lànà ọ̀la fún àmín olúwa lànà oríire fún àmín gbogbo ìdáwọ́lé ẹ̀jẹ̀ kó máa yọrí sí rere àmín gbogbo nǹkan tó ń fẹ́ láwùjọ ọ̀rẹ́ láwùjọ ará láwùjọ ẹbí ọlọ́run. ẹ jọ ń wáṣẹ́ ni. ṣé ti ìfọ́ọ̀mù wọn tẹ́lẹ̀ ni. irọ́ mi ò tí ì pèèyàn kankan tẹ́lẹ̀ mo kọ̀ rìn wá iṣẹ́ wà ni. ṣé ẹ mọ reception. mi ì mọ ibi kankan bí báyìí tẹ́ bá ti lọ báyìí ẹ rí wọn ok àwọn náà náà ń bọ̀ yìí. kí ló ń ṣẹlẹ̀ ń bí. ẹ̀ka sọ̀nà. mo pé. ma. <laughs> mo pé lọ́la azan. ọlábísí. ọlábísí. Mm? Oh, oh my friend. Ojú èrè. Ìgbà wo ló dé láti ìlú òyìnbó àti pé kí ni nǹkan tó wá ṣe ń gbà? Ọ̀ ìyẹn mà ti ṣe díẹ̀ tí mo ti dé láti abroad. Kọ́mpìnì dáàdì mi lélẹ́yìí náà. Ẹ́ kọ́mpìnì dáàdì adúrú gbogbo bíbà. Adúrú bíi báwo? Ìkan lára àwọn kọ́mpìnì pọ̀pì sí mi ni. Ẹ̀ẹ́ ah ó ga ọ dádì àti mọ́mí náà wà ńkọ́. Ah, dádì àti mọ́mí máa ti late. Oh. àwọn ti jọ́ lọ́hùn pé àtìgbà tí wọ́n dẹ̀ ti kú èmi àtẹ̀gbọ́n mi là ń run company wọn. Oh, ìyá ah, bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ni ceo bíbá èmi kàn máa sí tiwọn lẹ́ẹ̀kan kó mọ̀ para tèmi ò balẹ̀. <laughs> Eh, but by the way kí ni wọ́n wá ṣe ń bí. Oh, èmi èmi ah, èmi wà wá ṣe wá bíbá yìí. ó wá ṣe wá. mo gbọ́ pọ́nà nídìí cleaner ní bíbá yìí ni mo ní pé kí wá apply fún un cleaner ìwọ ah mi ti ẹ̀wù ẹ́ dáadáa kí ló ṣe ẹ́ kí ló kó sí. Ah, ọ̀rẹ́ mi it's a long story. long story wo ó tiẹ̀ ti da màá máa lọ bí tí mò ń lọ létà máa bọ̀ jẹ́ ká lọ ní ọ́fíìsì ká lọ sọ̀rọ̀ máa hmm, bọ̀ jẹ́ ká lọ sọ̀rọ̀ mo ọ̀rẹ́ ṣóògùn èmi ló yẹ kí n wá rí ẹ pọ̀ torí nǹkan tó wọ̀ mí bẹ́ẹ̀ inú mi dẹ́ pé àyè ìṣẹ̀ ọwọ́ kan tí mo pè é náà ẹ lákọ̀ọ́kọ́ náà kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ fún akitiyan ẹ nígbà wẹ́dì ah má parọ́ fún mi ah, ọ̀gbẹ́ ni serious ah, ó mọ èló mo nílà kan èló mo nílà kan kò wọ ọkàn ní kí n má wọ rí i mo ní ìdílé yìí wàá transfer aláàtì akọ́ọ̀dùn máa kàn ṣe. wàá gbogbo nǹkan tí ẹ ń lọ ọ̀lù tí mo gbà drinks everything ẹ à ò ṣe ò mo really appreciate ẹ à mo dẹ̀ ń gbàládùra pé ibi tó ti ń náwó yẹn à kò ní tán bẹ́ẹ̀ ọwọ́ ò ní kọ̀ǹsẹ̀lẹ̀ àpò à mo really appreciate ẹ. sórí Túndé akíndúpà rẹ ni sórí ọ̀rẹ́ tí ò bá lè gbà nígbà ṣòro kì í ṣe ọ̀rẹ́ òtítọ́ nìyẹn náà ẹ̀mí àti pé for how many years now so tó bá yẹ pé o wá fẹ́ ṣe eh, something like that mo wá lè dúró tiẹ̀ ah, èló ni mo ná so má dúpẹ́ lọ́wọ́ mi ṣé àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ó wà lá. àjẹ́ kí n dúpẹ́. Túndé àní má dúpẹ́ lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ wedding mi nǹkan tó gbé mi wá sí ìgbà yẹn sìn ó ní pé bó ṣe pè mí yẹn mo bí lè pé ah good news kan ti wà nílẹ̀ fún mi tó fẹ́ gbọ́ nìyẹn ah, eh, ọ̀rẹ́ mi o o ti ríṣẹ́ o ọ̀rẹ́ mi o orí contract kan ọ̀rẹ́ mi o o fẹ́ invest in business o nǹkan tí mi fẹ́ gbọ́ nìyẹn see anything about pé o fẹ́ dúpẹ́ just forget about it. Eh? tí ọ̀rọ̀ ṣẹ́ tó sọ yẹn náà mo ti sọ mí ìsìnkú ah kò sí nílùú tá a wà yìí kò síbi tí mi ò ní sọ mí ìsinmi mi sí wọ́n dẹ̀ ti sọ fún mi pé láìpẹ́ láì jìnnà nípa àwọn máa pè mí. nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Eh, ah, nǹkan tí mo kàn fẹ́ rí ẹ fún náà ó tú kọ́ ẹ ọkàn mo mọ̀ kò tí ì yẹ kí n sọ́nà bọ̀ ó mọ̀ kò síbi tí mo tún fẹ́ sá sí náà ni ìwọ náà nìkan náà ni mo mọ̀ ẹ́ pé o lè gbà mí eh, ọ̀rọ̀ ìyá ẹ̀ nìyẹn ọmọ bí ẹ ṣe bó ṣe ń dúró sílé kò síbi tó ń lọ náà lọ bí kankan ẹ ìyàwó mi. ṣé wàá lé báyìí. ṣé mo kàn wọ́n pé iwájú ta yẹn space wà ń àwọn tó dẹ̀ wà ládùúgbò nǹkan wọ́n máa ra nǹkan nígbà tí máa ra nǹkan jìnnà gan-an kókò tiẹ̀ kọ pátákó kékeré bíi kí ọ̀ kó máa ta ara. dona um, Túndé mi ò tí ì understand ẹ ṣé o mọ̀ pé mi ni mo bẹ ṣe awo ń jọ wedding ẹ̀ wọn gba wedding yẹn náà dò ọlọ́run ṣe náà rówó náà bọ̀bú tó tá a rí náà ó ní bó ṣe lọ. làyà tẹ́lẹ̀ mi là pé gbogbo owó tó pa níjọ́ yẹn ò lè àkáǹtì náà ò mọ bó ṣe náà ah no no no no no no ah, ah no no no that's rubbish ah, ah no rubbish ni now èmi bí lè pè bí alẹ́yìn wedding nìyẹn ó yẹ kó ti náwó yẹn sórí kankan kó ṣọ́ọ̀bù níyàwó ẹ ni so mo bó ṣe náwó yẹn ah. tí màá kàn tiẹ̀ tí màá kàn tiẹ̀ sàn tilẹ̀ stop stop saying that pé tí o bá tiẹ̀ sàn tilẹ̀ ṣé mo fẹ́ yá ẹ lówó ni wọ́n mọ condition ní ẹ̀nà mi lè máa yá ẹ lówó ó ti máa yá ẹ mo fún ẹ ni bọ́n tó bá ti wá ń pọ̀ ju ah, ọgbọ́n tèmi náà láàgùn náà tó bá ti ẹ̀ ń wò tó bá ti ẹ̀ pé irun pọ̀ lálẹ́ tó bá rí tó bá ràgùn pọ̀ máa wò pé at least èmi náà hustle ní gbòòrò náà àwọn náà láti jáde kó wá hustle kó mọ bó ṣe ń rìn náà jáde kó wá hustle náà ah fuck ṣé o mọ̀ pé ọjọ́ wedding yẹn eh? promise ẹ̀ ni pé owó tó bá rí o máa fi balance owó hall Túndé o sọ one naira mo san owó yẹn woman ọlọ́tí tí mo mú ẹ lọ bá same thing to that woman o sọ fún ma yẹn yáyẹ bẹ́ẹ̀ sì ní pé mo lọ fún ma yẹn lówó náà níbo ló wá ná gbogbo owó yẹn sí wíyẹ. mo bá ṣe rí náà làṣà ṣe gbogbo ẹ ṣáà ọ̀rẹ́ má jẹ́ kí tí bá kọ̀ tí ẹ rántí gan màmá wò ó ojoojúmọ́ mo ń gbé bírò pé ah almost eighty ta bá ṣe ná but you know àṣàfi gbogbo ẹ̀ náà ká sọ pé oúnjẹ náà ni gbogbo ẹ̀ bá lọ. ó fi jẹun oúnjẹ ló ń fi oúnjẹ ló ń fi owó ṣe ó tẹ kó fi ṣe business ó fi ń jẹun nílé ìwà àtìyàwó ẹ ẹ̀dẹ̀ tí ì bímọ ẹ̀ pampers ẹ̀ ra fúdù ọmọ oúnjẹ rẹ fi ń jẹ lára yín. ok now now Túndé sọ kí ló fẹ́ kí ló fẹ́ sọ fún mi. jọ jọ kò ṣáà yà yanu kíkọ tí ẹ fi kàn kí ọ àti kan mi ò sọ pé kíkọ tí ẹ ra ráìsì ẹ̀wà ẹ̀lùbọ́ epo fún wa o àti kákọ tí ẹ kàn kí ni ẹni kókó tí ẹ wà ńlẹ̀ kákọ tí ẹ máa wò lójú mo mọ̀ ẹ́ pé at least ìyanu mi tún máa ṣẹlẹ̀ tàbí máa rówó ra ráìsì àbí. ọmọ ẹ̀kan kí ọ̀sán. ẹ nìkan nìkan má ra ráìsì má ra ẹ̀wà má ra kọ̀ọ̀kan. èlò ni kí ọ̀sán. Hmm, àbọ̀bọ̀ kápẹ́tà yẹn sọ pé ó ní ten thousand two hundred naira. ten thousand naira ló ń sáré káàkiri báyìí ten thousand naira wá ìwọ tí mo mọ̀ tí mo máa sọ lórí yẹn ìwọ tí mo mọ̀ tí mo máa sọ lórí yẹn. Ah, ọkùnrin wa. àwọn báwo jàre. àwa <laughs> ẹ̀ka sọ. all everything ṣe wà pa ṣe wà pa. Ah, dálẹ̀ ah, kí ló dé kó máa pẹ́. I'm fine o ọkùnrin wa. báwo ni ṣe jẹ́ sí o ṣe kú gbogbo wa ọdún àti bọ̀ máa bá a rìn lọ́wọ́ gbogbo dáwọ́ lè yàn máa sí rẹ̀ ọlọ́run apẹ́sẹ̀ fún yín ṣe ráwọn ọmọ yín gbogbo ibi tó bá dé wọn máa bá láwọn pàdé ẹ ṣe gan ẹ kú gbogbo ọgbà ọlọ́run ṣe <laughs> ọkọ mi mo ní good news kan fún ẹ ah, ọlọ́run ní kí n jáde lẹ́nu o mm. ṣé orí bí mo ṣe jáde lẹ́nu ire ni mo bá pàdé ah <laughs> i'm just so excited in fact nǹkan má jẹ́ kí tarọ́ọ̀tì wà tí nǹkan mi wà tó bá ti ṣe tán kó wá bá mi yàrá kí n fún ẹ ní gist. màá máa jọ̀nà ẹ̀ sí màá jọ̀nà ẹ̀ sí. ọkùnrin wa ẹ jẹ́ kí ẹ kí n. kò sí wàhálà kò sí wàhálà ó ṣe wá. màá bẹ́ẹ̀ sì màá bẹ́ẹ̀ sì. lórí láìpẹ́ ìyàwó ẹ̀ ló wọ́n sùn káàkiri sí your life wàyí ẹ̀ ìyàwó ẹ̀ ló ń jáde lọ́wọ́ sùn káàkiri ojú kò sí nílé lọ́n dúdú good news ẹ́ jẹ́ lọ chíǹjì well hmm? ah, no problem tó bá ti di àárọ̀ làbí like um, ten o'clock kò pè mí ah, mi ò ṣe nítorí ẹ Me ṣe nítorí ìyàwó ẹ àyẹ̀lówó máa fún ní ten thousand naira yẹn kí ẹ lọ pọn kí ọ̀sìn ṣùgbọ́n. o ah, ṣe o rẹ o ṣe. má ṣe dúró mò ń wò. ọ̀gá o tiẹ̀ jẹ́ mi lọ́wọ́ lẹ́nu rárá. Ah. Ah. okun lo. ṣé ọmọ mi gbé rárá. Mm-hmm. <laughs> ìṣúlẹ̀ títà àwọn abadé ń sìn parí ìdísọ oúnjẹ jíjẹ ní. Hmm? Hmm. kí ló sọ. sáà nìgbìmọ̀ àbí gbogbo eléyìí tá à ń ṣe yìí torí ọmọ kọ́ ni. ó fọ ni láti pé tán wa so inú condition ilé mi àti àwábì lọ sí èmi mu gàrí ìyàwó mi mu gàrí sọ fún mi kí ló máa fẹ́ máa mú. ẹ bọ̀ ṣáà ní bímọ lẹ́yìn ìgbéyàwó ọmọ ló kù ká bí nǹkan tó máa bí ká gbó ká palẹ̀ mọ́ náà. mi ò sọ pé àní bímọ but this is not the right time. jẹ́ ká ṣàlàyé kíní ìyẹn fún wa o mọ̀ pé ò tí ì bímọ ló dẹ̀ máa ń ṣe yàlàyé rẹ̀ pẹ̀lú mi jọ gbogbo eléyìí tó máa ń dà sọ yẹn ibo lo expect kó máa lọ gbà tí ò ṣe pé o fa sẹ́ sílẹ̀ débi tá a bá sọ pé ṣe ló ń jò dànù. kò sí wàhálà bóyá tí àlejò mi tí mò ń wá tí ọlọ́run bá jẹ́ kó dé mi ò rálejò mi ó dẹ̀ yẹ kó ti wá láti jẹta. mọ́tò mo ṣe eré ni láì sọ pé ò rálejò láti jẹta. àti nǹkan oṣù rẹ kò. ìgbà tó ń dá mi sí kànga ò mọ̀ ni. kò ó ṣàní bẹ́ẹ̀ ah, mi ò ọjọ́ yìí àti few days ń sọ ni mo ṣe ń ṣe náà wáyé tí wọn náà fi máa. kò sí wàhálà kí ni wọn fẹ́ ṣe ìgbà tó ń ṣe ṣó mọ̀ ni ó máa pẹ́ láyé ojú òní ríbi kan ló máa fọwọ́ mú kò sí wàhálà èmi ò ṣáà bá ẹ fà tí àlejò tí mò ń wá yìí tí n bá ti lè rí lọ́tẹ̀ á jẹ́ wípé o máa wà on break for a while yẹn. Ah, ah, mo pe lọ́la kí ló tún sọ mo wà on break adele wa pray pẹ̀lú ẹ ẹ̀hún tọ́jú. no jọ ṣé o expect pé wà á máa ṣe yàrá yòlò bíi tó jẹ lótò bóyá ṣe yẹn kò dẹ̀ ní doyún. Oh, bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ náà màá ṣe màá ṣe ó ṣàní fọ́mátì mo ń lò. formation wo nìyẹn jàre fọ́mà tí mo ń lò formation wo ló ń lò torí ta bá ní kó lo rọ́bà dáàbòbò wà nírọ̀ flesh to flesh ni wọ́n fẹ́ ìyàwó tiẹ̀ ní kìnnìkan kìnnìkan o ò ní ẹ̀jọ́ rọ́bà dáàbòbò o tún máa yà wà tó lóṣù tí wọ́n jù. ẹ oye owó rọ́bà dáàbòbò ṣáàtúndì fi ra nǹkan kan sílé ni aṣáàfi nǹkan tá a máa jẹ withdraw method náà ni wọ́n máa withdraw. withdraw kẹlẹ wẹ. wọ́n máa withdraw. wàá máa withdraw ìwọ ọmọ bá yẹn withdraw. no ṣé o mọ bó ṣe withdraw ìwọ tó jẹ́ pé ìgbà tó yẹ kó withdraw gangan gbà yẹn ló ṣe máa gòkè àràfà i'm coming i'm coming i'm coming i'm coming tó o bá kọ́ọ̀mù sí lẹ́ẹ̀kan sí tí o bá fi lè kọ́ọ̀mù sí lẹ́ẹ̀kan sí o di bàbá àkókò nìyí. just like that. Yo. báwo ni ṣé kò dẹ̀ elsewhere láti get. Oh, no worry. Báwo nìkan? Tẹ̀lé. Kí ni kí o ṣe lálejò? Àlejò bíi báwo, ṣé mi wájà àlejò? Àbọ̀ òun rò pé bí àlè ló ń jẹ́ lé. Òun wò pé rubí ìbàkú ní sóúnjẹ gidi kan bẹ̀. <laughs> Oúnjẹ wà lé rẹpẹtẹ. Ṣé orúwó tó fún mi lọ́jọ́ yẹn? Ọlọ́run máa gbọ́, mo fura oúnjẹ kúnlé ni. Kò sóúnjẹ tí ò sí nílé wa yóò. Stop that. Nàá kí ló tó ní mo fún ẹ lówó? ọ̀rẹ́ ni wà náà kí ni mo fún ẹ tó ń kára mọ̀ sí. Ah, no mi ò embarrass ẹ mo fi ń appreciate ẹ ni pé kó o lè mọ̀ pé mi ò ń ṣe onínàkúnà mi ò ń ṣe onínà apá owó tó fún mi yẹn mo fi ra oúnjẹ sílé ni o àti pé wo mo tún ṣe irun ẹ̀ gan ó rí ni bí àtìgbà tí mo ti ṣe irun ìṣe ni mo kàn ń wọ́n mi yàtọ̀. <laughs> mo rí o tiẹ̀ fáyín <laughs> o ṣe gan thank you very much. Ah, ṣé o. Eh, no problem ọkọ ẹ kọ́. Ah, ó mà jáde ó ní òun fẹ́ sáré yọjú sọ̀rọ̀ ẹ̀hún kọ́ṣá. reason tí mo ṣe wá rí ẹ gangan ni wípé o rántí pé the last time tarira èmi àti ẹ sọ a lot most especially nípa ọ̀rọ̀ iṣẹ́ so gba tí mo délé ó dẹ̀ mọ̀ wípé àtìgbà tí dáàdì ti kú ẹ̀gbọ́n mi ló manage company wa ṣùgbà tí mo délé mo ṣáàbẹ̀gbọ́n mi sọ̀rọ̀ mo ṣàlàyé ọ̀rọ̀ fún wọn mo jẹ́ kó understand pé ọ̀rẹ́ tipẹ́tipẹ́ mi ni ẹ́ so mo dẹ̀ jẹ́ kó understand nǹkan tó ń pass through so kí n ṣáà máa rojọ́ jìnnà ẹ̀gbọ́n mi ti promise láti fún ẹ níṣẹ́ ní company daddy. it's okay jọ̀ọ́ kí ló dé dídé jókòó jàre lórí tó embarrass mi báyìí. ó bá mi níṣẹ́. iṣẹ́ ah! Ah, ah, ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ bóyá ọmọ ọdún tá a ti ń wáṣẹ́ kiri mi àtọkọ mi a ti rìn rìn rìn rìn a ti dààmú dààmú dààmú Ah, my dear kò tún wá ń ṣiṣẹ́ lásán o sórí iṣẹ́ tí o máa bẹ̀rẹ̀ ó wá pẹ̀lú official car ni even kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o máa move out of this house tó gun kan yẹn náà ti arrange sílẹ̀ already. ní sòrò ọ̀rẹ́ mi ó dà pé òun wáìnì mi nà. náà mi ò wá ní o. báwo ló ṣe máa ń sọ pé kò bá mi ríṣẹ́ láì lérò ti tẹ́lẹ̀. wáìnì ẹ kò pọ̀ jù fún ẹ my dear. ah no sórí gbogbo nǹkan tó ń sọ yìí tó bá padà sọ fún mi péré ló fi ń ṣe mo mà lè dákú. <laughs> mo ṣe máa fi rú ẹ̀bẹ̀ ṣeré wọn kí n fi mo dákú ṣeré náà. Ah, ẹnu sọ omi ìpè é. yes. bísí òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ yìí. òótọ́ ni gbogbo nǹkan tí mò ń sọ mo dẹ̀ mí ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ah, o bá mi ríṣẹ́. yes. ilé àti mọ́tò. yes. Ah, olúwa ló ṣe o olúwa ló ṣe o Ah. Bísí mo ti jìyà gan. No, ìyà ti jẹ mí jù o. No, mi ìmọ̀ bọ́lọ̀ ilé ìwòsàn sò ṣe mí lóore báyìí. Mo ti rọra mi pin gidi gan ni. Àná ah, mi mi lérò pé mo lè padà mẹ́kẹ̀ láyé mi. Ah, irọ́ kò sẹ́ni tọ́lọ́run gbàgbé. Àsìkò olúkálukú ló ṣọ̀tọ̀tọ̀. Sọ àsìkò tiẹ̀ náà dẹ̀ ti wá dé báyìí mo dẹ̀ mọ̀ pé wàá utilize ẹ̀ dáadáa ṣe bí wọ̀ ni <laughs> it's okay now. tutu now tutu ẹ. o ṣe o ṣe ọ̀rẹ́ mi àmọ́. Ehm, kí ló tún ṣẹlẹ̀ ṣé inú ẹ̀ ò dùn ni. ẹ ṣé inú mi ò dùn ah inú mi dùn inú mi ń dùn sórí omijé tó ń jáde lójú mi ẹkún ayọ̀ ni kò ṣe pé inú mi ń bàjẹ́ inú mi ń dùn ni ah oore ńlá ló ṣe fún mi èmi àtọkọ mi àti dààmú gan àti jìyà ju ah wọ́n ọmọ kan ó ṣàmọ̀ yìí pé ọkọ lòun ò yára tó bá wá di pé èmi ni mo wá ń jáde lọ tí mò ń lọ ṣiṣẹ́ tí mò ń wálé tí mo wá ń fóun jẹ ayé máa padà bù wá. sure. o gẹ́ẹ̀tì mi ò ní kó o bá wáṣẹ́ o ṣòro ẹyọ kan tó bá wà yìí ó ti tó wa oore tó kọ́ máa ṣe fún mi ní pé ẹ bá mi transfer iṣẹ́ yẹn fọkọ mi kó jẹ́ pọkọ mi ló máa máa ṣe. Mm, mo pe lọlá mo understand ẹ dáadáa nǹkan tó bá dẹ̀ fẹ́ òun ni màá bẹ ẹ fẹ́ because èmi àti ẹ ò kí ń ṣọ̀rẹ́ àná àmọ́ nǹkan tèmi kàn fẹ́ advice ẹ lé lórí ni pé èmi ò bá ní kóró dáadáa nítorí wípé ọkùnrin ò wọ́ọ̀tì nǹkan tó fẹ́ ṣe fún ọkọ ẹ̀ yìí rárá ìwọ ló ń lọbi iṣẹ́ òun ló ń lọbi iṣẹ́ kò ní mínì ṣebí kẹtì lówó kẹtì wà ókè ni. ọ̀rẹ́ mi lóòótọ́ gbogbo ọkùnrin lè má wọ ọ̀tẹ̀ láyè bọ́kàn ṣe bíi tọkọ-tèmi Babátúndé my husband is one in a million èmi ò tí ì pàdé ọkùnrin bíi tiẹ̀ rí bó ṣe wà yẹn gbogbo ayé ẹ̀ ló fẹ́ nífẹ̀ẹ́ mi in fact ọkọ mi nífẹ̀ẹ́ mi débi pé ó lè yọ ojú ẹ̀ kalẹ̀ báyìí fún mi kí n fi wàá pì. Uh, sórí gbogbo iṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn èmi lè fún ní assurance wípé bóyá bí ninety nine percent owó tó bá máa ń gbà mẹ́ èmi ló máa kó fún un bẹ́ẹ̀ ni mo sọ tọkọ mi bá ní five naira lọ́wọ́ ó máa fún mi ní four naira nínú ẹ̀ sórí one naira tó kù lọ́wọ́ ẹ̀ ó tún máa máa bí mi pé ṣé mi ò ní ìdẹ́ni tẹ̀ nínú ẹ̀ ah no. no problem ó ti ṣe é ṣe nìyẹn ó ti ṣe kejì ọ̀rẹ́ mi ó ní láti jẹun ó ní láti jẹun ó ah nínú orí. bébè lálẹ́ àná gẹ́gẹ́ bí sọlá tó máa ń disturb yẹn mo tún rí kọ́ọ̀lẹ̀ lánàá ẹ kí ló dé àwọn ọmọ oníṣòkòtò tí ń rìn yẹn kí ló dé ṣé mi ò tí ì dá tó dé ẹ ládùúrú gbogbo ilé ìtẹ̀yìn àti iwájú kí ló ṣẹlẹ̀. ṣàlẹ́ ògì ni problem ẹ mo ti máa sọ fún ẹ pé táwọn ọmọ yẹn bá ń kọ òun lọ́kàn kọ bóyá ó ní help lọ́wọ́ mi ni there is nothing between you and them now mi ì lè ní ẹni lẹ́kìtì tó máa ní mò ń wá ọmọ kọ̀ọ̀kan káàkiri náà wọ́n ti máa ń jowó báyìí. ah torí mi báwo mo ṣe ní jowó torí mo nífẹ̀ẹ́. i'm sorry i'm sorry i'm sorry. mo ìwà mi wà. ah, ah túnde báwo ni. oh mama jókòó jókòó mama ah ah kí ló ṣẹlẹ̀. ojú yín ló ń dán ah, ah. ọkọ mi ló wà ń bẹ. <laughs> ah ó pẹ́ díẹ̀ ẹ traffic ni jàre má bínú. now um, mo ní good news kan fún ẹ ní o. ẹ good news. so ẹ ní company um, ìyàwó mi mo rò pé àwọn post kan wà vacant ní ibẹ̀ yẹn ṣùgbọ́n tó wá pè mí tó wá ṣàlàyé everything fún wọn pé ah, kí la lè ṣe o ó ní uh, like uh, irú gardener sí wọn need gardener wọn need cleaner uh, àti cook àbí ó ní wọn need cook So, ṣùgbọ́n àpò kékeré la lè ṣe ah, ọ̀rẹ́ mi dẹ̀ ní di iṣẹ́ mọ́lókè just let me call Tunde inshallah Tunde wow iṣẹ́ kan ti wà ńlẹ̀ o tó bá lè try kò bá ṣe mọ́ pé eh, èyí cook kò lè òní lè ṣe then èyí cleaner gẹ̀dẹ̀rẹ̀ òní dákọ́lẹ̀ máa ń ṣe but that gardener ìyẹn ṣì máa wà òkè dáadáa fún láti láti ṣe mo ṣe ní àbí. ya Ògúntúndé iṣẹ́ yẹn very simple ó simple gan kẹ́ẹ̀kan cut flower so iṣẹ́ yẹn wà òkè. ó ó sì bí wọn tó bá ti sọ̀tù báyìí akọ́ máa trim àwọn flowers yẹn and that's all. <laughs> ọ̀rẹ́ pè wá ó ṣe gan mo appreciate at least irú ọ̀rẹ́ bíi tiẹ̀ ó ṣọ̀wọ́n èmi náà ní good news fún ẹ. good news. Eh. ẹ ìyàwó mi ó meet ọ̀rẹ́ of percent kò kí bàbá ọ̀rẹ́ ìyàwó mi yẹn kó tó kú ó fi company lákùnlẹ̀ fún wọn so ààyè ibi iṣẹ́ kan wá sílẹ̀ as assistant general manager bó ṣe fún ìyàwó mi ní iṣẹ́ yẹn nìyẹn ìyẹn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ fún ìyàwó post yẹn. assistant general manager. this is good news. àgbààgbà ah, ah, ah, congratulations. thank you. congratulations. oh thank you. Akíntúndé. ṣùwárí ṣùwárí ṣùwárí sìn pé inú ṣubú láyọ̀ gbá báyìí sìn orí kan tí mo sọ fún ẹ ṣùwárí pé nígbà tí ìyàwó bá bẹ̀rẹ̀ iṣẹ́ sìn tí wọn náà bá rí iṣẹ́ gardener yìí tó bẹ̀rẹ̀ sí ṣe tó ń lọ á pé ìyàwó ń jáde ọkọ náà ń jáde wọn bẹ́ẹ̀ ìyàwó ń lọ bí iṣẹ́ ọkọ ń jókòó sílé you see what I'm talking about so it's a good news for both of us. ọkọ ó ti wá kú o torí mi ò tí ì sọ̀rọ̀ o mọ̀ bó ṣe fún ìyàwó mi ní post yẹn as assistant general manager ìyàwó mi wá meet ẹ pé ah at least bó ṣe wá fáwọn ní assistant general manager pé kò ní dá kọkàn kan tiẹ̀ wá ń lé kọkàn máa jáde pé ẹ̀fún nìkan nìkan máa jáde. ẹ ẹ náà kọ́ tí mo sọ nìyẹn náà. bó ṣe bẹ́ẹ̀ nìyẹn pé at least kó fún mi ní post yẹn ah, ọlọ́run sábà kó sí inú bó ṣe fún mi ní post as assistant general manager. you mean wait you mean ìyàwó ẹ refuse post yẹn fún ìwọ kí wọ́n lọ ṣe it's a lie. as i'm telling you right now tomorrow morning mo resume some business. that's right this is this is this one for a good celebration congratulations thank you, ah, ah. it's a good news thank you. no no no ah. with an official car and a house. official car pẹ̀lú ilé ah, ọmọ ọmọ ọmọ this is good news i'm glad to celebrate ilé this is good news. yeah thank you thank you. Ah. so iṣẹ́ tẹ bá mi rí ẹ̀ èmi ò nílé yìí o ti gbọ́dọ̀ ṣe ni at least irú yẹn sìn díẹ̀ bóyá wà wọlé mi kò tún wáṣẹ́ o ti ṣe sílẹ̀ kọ́lẹ̀ mi ti ríṣẹ́ kan then we let that go. ẹ jẹ ẹkan síbi mt. omt bàjẹ́. gbogbo tẹ́lá jẹ lẹ́nu all the based on me. tunero congrats ọ̀rẹ́ mi at least èmi náà ti ẹ̀bọ nínú ogo wàhálà. congratulations. kí ló máa ṣe kí ló máa ṣe kí ni kò fún ẹ mi ò lè jẹ ẹni mi ò lè jẹ nǹkan púpọ̀ just give me something light. something light. ẹ ẹ gẹrí catfish yẹn kó ra tóbi kó tóbi dáadáa mi ò fẹ́ hàbò kí wọ́n á bá mi kó gbogbo spice yẹn sínú ẹ̀. o dẹ̀ fẹ́ something light o dẹ̀ tóbi. <laughs> ọ̀rẹ́ ìwọ ń kọ́ sọ́ọ̀tì yẹn. èmi kò fẹ́ something. kọ́lọ̀ ilé ìlú láì kọ́lọ̀ ilé èmi ti sọ fún yín pé kọ́ra kọlọ̀ yẹn gbogbo ilé ìlú mu mi. ah ẹ mọ àwọn kọ́lọ̀ tó fẹ́. mélòó ló fẹ́ rà kọ́là kò ní kò ní. òdìbò mi ò rí pé kọ́lọ̀ yẹn unique ni kọ́lọ̀ tó bá wà flashing ló máa ń fà gbogbo ọ̀ṣọ́ mama o lè ra kọ́lọ̀ kókó ra the same almost like ten at the same time. ẹni wọ́n ti láìkí kọ́lọ̀ àgbójú àwọn kọ́lọ̀ tí ò ní tú. ó dáa tí mo bá ìlú dé. mama kò fọwọ́lá nǹkan tẹ́ ẹ̀ ṣe ò dáa o in fact mo are highly disappointed in you. kí ló ṣẹlẹ̀. Ah, ah, ẹ̀yin lẹ fún mi ní àṣẹ pé nǹkan tó bá tọ́ àti tó bá yẹ ni mo èmi náà láṣẹ sí ní company yìí ṣàdédé ni mo dé láàárọ̀ yìí ni mo gbọ́ tí mo kàn rí bọ̀bọ̀ kan ah, ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ olóòní assistant general manager tẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí n mọ̀ rárá tán fi appoint ẹ̀ ìgbà tí máa ṣe investigation wọ́n ní pé Bísí ló appoint ẹ̀ kí ló ṣẹlẹ̀ at least ṣá pé ẹ̀fẹ́ mi ní post mọ́ ẹ sọ fún mi náà máa dẹ̀ mọ̀ láti withdraw ara mi. ẹ take it easy aunty Sherry actually just as you have been rightly informed Bísí ló mú wá ọkọ rẹ̀ ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ó ní right ẹ̀ nínú company she has her own slot even though she's been a bit lackadaisical about it ìgbà tó dẹ̀ mú wá in fact general manager ló sọ pé kí n fún tẹ́lẹ̀ mo dẹ̀ sọ pé no. because I, at least whoever I put in here I have to put him under probation you understand ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹ ti wà on holiday for some time you understand in fact bóyá bóyá skip ọ ó kọ still skip mind mi ni ó yẹ kí n sọ mí lórí fún ọ̀ ẹ má bínú ọ̀gá o ẹ tún yẹ kẹ́ jẹ́ kí n mọ̀ ṣá. Ah, ah. mo ní ẹ má jẹ́ kó dùn ẹ má bínú it's not like we appreciate you less you are still in the position that you are and this person is still under you anyway ẹ má bínú ó yẹ wá join wa tẹ́ ẹ bá bínú. ẹ wo mi ò mo ní many things lórí desk mi ẹ má bínú bínú kẹ mo ní many things lórí desk mi tí mo fẹ́ ṣe má padà ájọ yín mò ń bọ̀. màá fi ilé ta bọ̀ sísá mi kí ló ṣẹlẹ̀ gbogbo kí ló ti mú màá yín tèkè pàṣọ́nà ṣé mo ní slot nínú company yìí. shut up your mouth. shut up báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí gan-an ah, can you do the work yourself. ṣé mi ò ní slot kankan ní company yìí ni ó ṣe máa wá síbí báyìí tó máa máa question authority mi. shut up nígbà tí woman yìí dáadé àti mọ́mì tí wọ́n ń build bí where were you and even till now she still does a whole lot of job nínú do díìtì wọn àìmú wọlé almost on a daily basis. kò ní mí nì náà ṣebí ṣé owó ẹ̀ ló ń ṣe ṣé kò gbowó ni àti wípé ó dẹ̀ ń ṣiṣẹ́ ń bí ń sinmi ò dẹ̀ ní right láti ṣe nǹkan tó wù mí mọ́ àǹtí mi kò dá agbára tẹ̀ fún woman yìí ti ń pọ̀ jù. bóyá kó wá jókòó kó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ náà fara ẹ̀. ayé mo pé mi ìráyè náà bó mo ti ráyè. o ráyè àbí ẹni tó dẹ̀ ń ṣe òòlì appreciate. ṣé kò gbowó ni ó ṣàgbowó. at the end of the day business bàbá ìbá run down kí ló ọgbọ́n sábà lówó gbà wey you want to be seeing the money ìwọ tó yẹ pé kàlòkàlò ni ẹ everywhere everywhere owó owó owó owó ni. ẹ ẹ ẹ àǹtí mi tiẹ̀ dúró ná ọ̀rọ̀ owó tẹ sọ yẹn tiẹ̀ jẹ́ kí n rántí nǹkan kan mo dé ọ̀dọ̀ accountant mo ní kó fún mi láwọn owó kan ó lẹ sọ wípé gbogbo owó tó bá ti fẹ́ jáde check gbọ́dọ̀ máa gba wájú yín kọjá kí ló ṣẹlẹ̀. báwo ni o ṣe ní gba wájú mi kọjá Bísí Adébísí báwo ni o ṣe mi kọjá just within a month o ti gba six million kí ló ń ṣe gan ṣé o fẹ́ kí o fẹ́ run gbogbo iléeṣẹ́ yìí ni eh, ṣé kí náà bẹ kí nípa ṣe ń lọ lọ ní ẹṣọ máa rí kankan bá ni. this is my father's company kí ló yẹ tẹ́ ń sọ̀rọ̀ gbígbẹ́ ilẹ̀ ṣiṣẹ́ àwọn owó yìí ṣé báwọn pẹ́rẹ́ǹtì wa ló ṣe. ní o káwọ̀ bá ṣiṣẹ́ kun o máa rí kankan bá. aláyé wọlé gbọ́n ẹ máa ṣiṣẹ́ lọ́jọ́ ẹ ṣáà jẹ́ kémi máa gbowó mi ò láìkì irú pátá yẹn. ẹ wo ẹ má máa ṣèyẹn o kò tiẹ̀ lè àtọ̀. ok tó bá ti mọ̀ pé kò lè wọ́ọ̀kù wá jókòó sí i ibi ni wà á jọ máa ṣiṣẹ́ pọ̀. Mr. Alade gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí sọ ẹni pé ní fifteen years driving experience torí wọ́n ẹ̀ṣẹ̀ gba mi sọ́fíìsì and I really need a driver so mo fẹ́ jẹ́ kẹ́ sọ òótọ́ fún mi during the fifteen years experience. níbi pọ̀ gan ó pọ̀ gan àti pé apá ti pé mo drive èèmọ̀ apá ti pé mo drive mo tún ní lọ́kì ṣe rí Mr. Lare tó máa ń pè mí ò tó orúkọ mi ṣó ti yẹ yín <laughs> èmi gbọ́dọ̀ dẹ́ máa pè Mr. Lọ́kì because mo ní lọ́kì gan bóyá máa gbọ́ azẹ́tì kan tó ń ṣẹlẹ̀ ní Ìbàdàn jọ́sìn tí èèyàn bíi twenty kú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ accent yẹn èmi ni mo drive ọ̀gá mi kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí n lọ kí tèmi jẹ́ èmi àtọ̀gá mi àti ìyá ọ̀gá yìí wá kọ́ ọ̀gá mi wà ṣe lè jí bí mo na ìjúfà òrìṣàká bọ́sọ̀ níbi rádàbà ọ̀sẹ̀ ẹ mú àwọn tó máa dó síbẹ̀ tó mọ̀ gíga ní tójú èmi jí fọ́ ẹsẹ̀ kan tó ti rọ ti apá náà kan kánú nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ sí nínú àdìsẹ́ǹtì yẹn. Hmm. Eh, thank you so much ẹ mo rí i pé lọ́ọ̀kì tẹ́ ẹ ẹ ti fún mi ṣe. thank you lord. Ah, pẹ̀lú gbogbo lọ́ọ̀kì tẹ́ ẹ thank you jesus. pẹ̀lú gbogbo lọ́ọ̀kì tẹ́ ẹ ní. ẹ ní mr lọ́ọ̀kì. ẹ máa lọlẹ̀ ṣùgbọ́n ẹ ṣáà ti drop fóònù ọba mi màá pè é ṣé rí ti nọ́mbà tẹ́ni mo yẹn àwọn tí mo wá bí nígbà tí mò ń lọlé ìrírí ọlọ́kadà tí mo gbé mi. ọ̀pẹ ìṣe ìrírí ẹ̀fọ́ àmì sẹ́yìn mo tún láṣà ṣé tó máa gbá wa gbòós àmọ́ lọ́kìnrin tún ràn ọ́ ọ̀pẹ òkú èmi kan fúnra mi mo tún ṣe kí ni mo tún sọ̀rọ̀ àti ṣe bébì náà wò wájú ní ẹ̀ mọ́ ni ah! fóònù mi bó ṣe fọkà tó tààyàn nìyẹn lórí ẹsipẹsì mi gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ló yé mi ọ̀dọ́láwọ̀ rẹ̀ ṣebí àdírẹ́sì ilé iṣẹ́ àwọn ní nǹkan ti lẹ́tà tẹ́ kọ. ṣe rí àdírẹ́sì ẹ̀ sọ yẹn ah, mi ò ní bí àdírẹ́sì kan ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo mọ̀ síkọ́ sí ni mo fi ẹ mọ̀ tí mo gbé lọ́dọ̀ ẹ̀ mo yáde gbé lọ́dọ̀ ẹ̀. ẹ má wọrí alẹ́ ti ríṣẹ́ ẹ wá ṣọ́ wọ́n ti ríṣẹ́ ẹ máa lọ lé máa wá sílé yín máa wá fún yín ní lẹ́tà yín. ọ̀gá ẹ̀yin máa wé mi kù oh, pé mo ti ríṣẹ́. oh my god ìparọ́ lọ́ọ̀kì tẹ ẹ nìyẹn hmm. ah, a máa bá yín títí lọ ẹ̀yin gan ló yẹ kó máa pè ní mr lucky mr lucky. ẹ ṣe lóhùn mo dúpẹ́ lọ́wọ́ yín fún orí tẹ́ ṣe ẹbí mi ẹ mo dẹ̀ fi ń dá yín lójú pé mi ò ní disappoint yín ẹ ṣe gan ni. Túndé o ṣe ń surprise mi ṣá ṣé mo wípé mo ti ń expect wípé gbogbo màdámù kan tó ló yẹ kó ti jù nù kí ló dé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ni mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ ni mí kó lè wá máa wò ó ṣé mo wípé possibility ṣì wà kémi àti ẹ̀ka close ju bẹ́ẹ̀mi àti ìyàwó ẹ̀ ṣe close lọ because I'll be seeing you every day. ẹ madam nǹkan tẹ́ ẹ sọ yẹn kò lè possible torí ọ̀gá mi lè jẹ́ báwo ni màá ṣe máa bá yín sọ̀rọ̀ tí màá máa lárúkọ mọ́ yín lórí. àdèmọ́ hmm, rin yín tó bá ti yáǹsì tó bá ti dùn mú táwọn obìnrin ké respect wa ni. ah no no no like that uh, I respect people so much. pẹ̀lú pẹ̀lú um, má tẹ̀jẹ̀ ń fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ um, mo ti lọ sí the other office yẹn sàn wọ́n máa wọ́n ti fẹ́ parí renovation yẹn mo dẹ̀ mọ̀ pé within two days ni kò lè zoom síbẹ̀ yẹn àdá mo ti lọ wọ ọ́fíìsì ọ́fíìsì yẹn ti tóbi jù fún mi ó fẹ́ tó three bedroom flat mo ti wá òkè níbi tí mo wà yìí. <laughs> kò sí nǹkan tó pọ̀ jù fún mi. wọ́n jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn kò sí problem. ẹ rìpọ́ọ̀tì ẹ̀sùn yẹn kì í ṣayé. bàbá yìí náà ò dé báàdì o mo pe lọ́la ní lọ́ọ̀ṣà mo bó ṣe rí fẹ́lẹ́fẹ́lẹ́ nǹkan tẹ́lẹ̀ ìbá ká mọ́ bó ṣe wà yẹn máa ka bí ẹja kíkà ni mo tó máa wà ń bẹ̀rẹ̀ náà dèrò how I wish. wọ́n ṣe lọ lẹ́ẹ̀kan ní ẹ̀fí wọlé. wọ́n bọ̀ mọ́. ok. haruna ɗan gidan sarkin kano kai ina garba ɗan sarkin kano auna ɗan gidan sarkin kano ni ne garba ɗan gidan sarkin kano garba oga wetin dey do since now oga i dey watch the car i wan finish am now oga e remain small oga shebi i tell you say no be dis car i wan carry comot say na the other car wey i just buy oga na dis car i dey carry comot that's why i dey watch the car make i carry am go e be like say you no dey you no you no dey hear one so you no know the difference between uh, ash colour and black colour oga i wan watch am finish now now i go finish am now now oga so wetin come dey come dey waste you wan make i late the meeting wey i dey. oga no vex oga i go finish him now oga. oga abi your matter don dey tire me ah, ah sanu oga this one sef wey don dey work since sef eh? you don dey use two hours on top am how many hours you wan use on top this one i go finish am i go finish this one i don finish. hey hey hey hey hey remain one thing wey i wan tell you you see that car wey i just buy na bottle full am o no go press wetin you no know. i no go press oga i no go press oga. the inside no even touch just watch the body oh, leave the inside. yọwa yọwa. no touch the inside o. So, na sorry be your case oh. no press anything for the cow. Oh. okay oga Yeah, yeah. ya abeg finish this one. go wash am i no go press am. shut up oh. finish this one sharp sharp make you do that one. okay oga i will finish him now oga make i pass this one put inside. oga ma. cash that one for where. darling mo pé lọ́lá ẹ̀yin obìnrin ń sìn ẹ kàn máa dìlé yìí mo pé lọ́lá ah, kí ló ṣe látàárọ̀ náà. ọ̀rọ̀ àwọn obìnrin ṣáà máa ń sún àṣà. darling dá mi lóhùn náà mo ti ṣe tán. Oh my God. I think. Ah, abájọ ló ṣe pẹ́. Eva. Check me out. You are looking sweet. Thank you. Abájọ ló ṣe pẹ́. Bọ́ aṣọ ilé ìkọ́ni wọ́n kọ́ wọ̀ lákòókò náà. Ẹ aṣọ tí mo wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn aṣọ yẹn ó fẹ́ dọ̀ bákanbákan ó dẹ̀ mọ̀ wípé pàtí ńlá ni pàtí tá à ń lọ yìí so torí ẹ̀ ni mo ṣe ní kí n lọ change kí n wọ nǹkan tó wà tó wà flashy you know. ìyàwó bàbá Túndé. Eh. <laughs> Oh my God, my baby is not looking bad. Honestly, oh my baby, why did my suit mm-hmm. All right. Mm-hmm. Ah, okay. Yeah. Hello, ma. Ma. Okay. Right away. Okay, ma. Okay, ma. No problem. Okay, ma. Yes, ma. she kò sí? No, no, no, no. Little issue kan ló ṣẹlẹ̀ jàre dalẹ̀. Mo ṣáà sọ fún ẹ nípa new site tí mo ń handle mm-hmm. So madam ló pè mí sí pé àwọn need me very urgent síbẹ̀. Listen kí ló dé ṣé kò lè dúró di monday ni ẹni ọjọ́ saturday náà ṣé ẹ tí wọ́n máa lọ ṣiṣẹ́ lẹ́nu èmi nìkan ò lè dá lọ náà ó ti gbà pé ìwọ gangan ló ní pàtí èmi kàn ń sìn ẹ lọ gẹ́gẹ́ bí ìyàwó ẹ ni ju táwa ni mo fẹ́ lọ fojú jọ lọ. èmi mo ní mọ̀ pé mi mo ní pàtí ìbọ̀tán bá ti rí ẹ wọ́n ti rí èmi náà gbogbo nǹkan tó dẹ̀ kí n ṣe mo mọ̀ pé ìwọ gan wàá tún ṣe jù bẹ́ẹ̀ lọ jọjọjọ. ẹ bọ̀t ní sùúrù tún lè ṣé o lè explain fún wọn ni pé okay o wà níbì kan tó lè kúrò ńbẹ̀ pé tó bá di monday wá bá wọn máa understand now. i haven't tried to explain to Bisi pé at least ó níbi tí mo ń lọ bọ ọkọ tí ẹ yẹ kí n sọ̀rọ̀ lórí fóònù. Bisi ló ní kó máa bọ̀ ń ṣáìtì nísinsìnyí. wo wo wo má wọrí jẹ́ ká máa lọ bí tá à ń lọ tí tá bá ti dé láti pàtí tá à ń lọ yìí èmi máa pè máa explain fún pé nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi lè wá lẹ́nu wa wá monday. lọ adánijọ́ máa yẹ ká ṣe bẹ́ẹ̀ ìwọ náà yà sọ mo sọ fún ẹ pé contract yẹn ó wọ̀ twenty five million naira tí n bá dẹ̀ sí bẹ́ẹ̀ nǹkan mi lè ṣẹlẹ̀. ẹ àníṣe ò lè lọ síbi iṣẹ́ ilé ní iṣẹ́ jẹ́ ká máa ò lè lọ kódà ò lè lọ. no no no no try to understand me ẹ pé iṣẹ́ la iṣẹ́ la pé. I don't wanna understand ò lè lọ ò lè lọ tábà tiẹ̀ wá lọ sí patí yẹn gan pàápàá ò lè lọ. please I will make it up to you tí n bá lè bẹ̀rẹ̀ lọ patí eléyìí another one is coming up next week ní ẹ̀jọ́ darling ṣé torí bẹ́ẹ̀ ló wá mood ẹ̀ ṣe change ètò ṣé iṣẹ́ tí wá wà important ju èmi ìyàwó ẹ̀ lọ rí báyìí. ohun nǹkan tó yẹ kí n ṣe náà lọ rẹ bísẹ́ǹt ṣó dápá nǹkan tí mo wọ̀ ní màtàrí bọ́ọ̀lù ẹ̀ tí màá kó sí jeans àti ṣẹ́ẹ̀tì kan kò bá sáìsì lọ má bẹ̀rẹ̀ jù ṣùgbọ́n jù. I will call you, yeah? I will call you. Thank you. Túndé. ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó fi mílẹ̀ sórí ìdúró wọlé lọ kò sí wàhálà á jẹ́ pèmí náà lọ́mọ yẹn. ọmọ ìṣọ̀rọ̀ representative wa. ẹ mo ti bá dílà tó máa ń supply company wa ní mọ́tò. mo ti bá a sọ̀rọ̀ so mo dẹ̀ bá a sọ àwọn kankan nípa mọ́tò tó ń lò dáyọ̀ eod ìgbà tí ta bá gbé mọ́tò yẹn lẹ̀ irú latest car wo la tún lè rí. bẹ́ẹ̀ sọ pé at least mo máa gba lexus thousand and eighteen yeah. so at least to bá gbé yẹn lẹ̀ wọ́n á ah. gbé lẹ́sọ̀s fún ẹ. like uh, today mi ò tí understand nǹkan tó ń sọ. owó nìyẹn o eh. lexus twenty eighteen. Eh, ah ọmọ kò pọ̀ ju. ah no no no no ah pọ̀ ju pọ̀ ju pọ̀ ju. ah mi fi ko bóyá àwọn ìṣòro bóyá pé bá ṣe gbé yẹn níbi akin wá gba kí n gbé mọ́sù. Eh, ah lexus yẹn na o ti ju mọ́sù lọ o ti ju mọ́sù lọ fọkànbalẹ̀ the ah. only thing tó kàn ṣẹlẹ̀ ni pé. Eh, bí mọ́tò ẹ̀ ṣe máa dọ́dọ̀ ẹ̀ torí tí mọ́tò ẹ̀ bá ti dọ́dọ̀ ẹ̀ immediately ló máa gbé lessons yẹn kì í ṣe pé ó yẹ pé order ó ti wà ńlẹ̀ already eh, máa bẹ̀rù mọ́bi eh, tó mọ́. Ah, owó tí ẹ pípé ló wà ní àkáǹtì mi. ọ̀nà máa bọ̀ tí wọ́n gbogbo náà sọ yìí náà ọ̀rọ̀ owó ni ẹni tí wọ́n máa change mọ́tò ń sin fi mọ́tò kan gbé kan ni owó ló máa ná sórí ẹ̀ lexus tó ń sọ twenty eighteen tó ń sọ yìí tí bá máa sọ pé bóyá mo fẹ́ gbé eod mi lẹ̀ máa ṣe ní two million plus lórí ẹ̀ tí máa gbé lórí so how do I get that. ṣé wo mọ̀ pé wọ́n ti domi síwájú ni ẹni tó bá dẹ̀ domi síwájú ẹ kú tẹ̀lẹ̀ títù yà ah, ah, ìgbà mi sọ pé tí nǹkan ṣì rí bákan bákan tí máa sáré wá mi wá fà tí máa bẹ́kún lọ́dọ̀ mo ṣáà mo ṣe máa rẹ́rìn jáde náà wàá kọ̀ ṣáà rún olúkúdù wàá rún mọ́ mi lọ́wọ́ yà stan mo at least mo mọ ipa ribiribi tó kónú ayé mi náà at least nísìnyí máa sọ pé òkè ah, no. are you telling me that pé eh, mọ́tò tí mo lọ gbé yẹn sìn ìwọ ló fẹ́ take care everything wọ́n lọ. nǹkan tí wọ́n kọ́ máa ṣe fún mi láàárọ̀ ọ̀la ni pé gbé yòòdì ẹ̀ lọ síbẹ̀ kó kó pè mí then oye tó bá kù máa transfer sínú àkáǹtì yìí so tomorrow morning you are having a lesson. tí o lọ jọ gbọ eh, ah, ah. tí o lọ gbọ. <laughs> like ah. seriously ṣé wọ́n kọ́ no no no ṣe ṣe ní sinmi kò sí bí. ọjọ́ tí màá wá sódò ẹ̀ tí wọ́n sọ pé òkè ìwakọ̀ ti ẹ̀rú nǹkan kan wà á rún mọ́ tí màá délé tí màá gbé ah kí ló dé ẹ̀ ọ̀kẹ́ láì ṣọ́ ah láì ah, ṣọ́ ọmọ ìyá yàrá sítà kò sígbà tí mo bá ẹkún dọ́dọ̀ ẹ̀jọ́ gbé mi rẹ́rìn jáde. so àjọ tí mo dágbà níbẹ̀ kọ́ sí. wà wà forever ni wọn fi kú. túnde. ṣé wọn wá rí sí pé àjọ jẹ ọdún èèyàn kan bá ní tí wọn náà bá ní ibi tí èmi náà bá kù sí wàá support tèmi náà bá tún ní tó náà bá kù sí. ọlọ́sìn oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì oríṣiríṣi ah! èmi nǹkan máa ń wà síkiri oríṣiríṣi ó lè ní ẹ ẹ wọn dídí bá òkú ọmọbìnrin kan nínú hòtẹ́ẹ̀lì èmi ò lè ní ẹ ẹ ìyàwó kan ó gé nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ nígbà tó ń sùn nítorí pé ó suspect pé bóyá ó fẹ́ nìkan níta káyọ̀ ìmọ̀ ajé ọlọ́run mọ nǹkan táyé dá ah, ṣó ti rí eléyìí tí mo tún ṣe wàá rí kà tó dẹ́rù bà mí torí mi ò mọ̀ pé àwọn kinní yẹn máa ń ṣẹlẹ̀ fọ̀rí o èmi máa ń wò pé inú fíìmù ló ti máa ń ṣẹlẹ̀ àná ní ẹyẹ méjì ẹyẹ ńlá méjì pé méjèèjì kọ̀ dédé balẹ̀ báyìí sáàrin títì níbi kan ní Ìkẹjà before you know it ẹyẹ méjèèjì yẹn ó dẹ̀ dobìnrin bẹ́ẹ̀. ṣé báwo ni mò ń bá sọ̀rọ̀ náà ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kò séèyàn lẹ́gbẹ̀ẹ́ o tiẹ̀ dá mi lóhùn gbogbo nǹkan tí mò ń sọ látàrọ̀. náà dálé mo gbọ́ ẹ̀ náà o lẹ́yẹ méjì wọ́n bà sórí okùn mo ń gbọ́ ẹ dáadáa. sórí okùn ni mo lọ́ bà sí ara tí mò ń sọ nìyẹn ò gbọ́ nǹkan tí mò ń sọ látàrọ̀ jọ́ta ló ń bá chàtì gan-an tó dẹ̀ interest ẹ̀ tó tó ìtò òtí ẹ̀ fi rí tèmi rò látẹ̀kàn. ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ ṣáà mọ̀ ọ̀rẹ́ mi ẹ̀ náà. ọ̀rẹ́ ẹ̀ tó sọ fún mi gbogbo ẹ̀ náà ló máa ń sọ fún mi àtò ẹ̀ tì ìwọ tó current ta dẹ̀ ní ká máa update ẹ bó ṣe ń lọ. <laughs> this girl is so funny. Túndé Túndé ah! sọ obìnrin ló ń bá chat látàárọ̀ no wonder tó ò ṣe rí tèmi rò no wonder tí gbogbo nǹkan tí mò ń sọ tí ò ṣe wà létí sọ obìnrin ló ń bá sọ̀rọ̀ látàárọ̀. na ọmọ pé farabalẹ̀ bá sọ̀rọ̀ náà. ọ̀rẹ́ tí ẹ wo ló ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ wa ṣé mi nǹkan tí mo gbọ́ tó ìgbà tí ò ṣe pé etí mi etí mi ti lẹ̀ pọ̀ o ní this girl is funny. èmi sọ bẹ́ẹ̀. Ah, ṣé ẹ sì rí ṣá. ọ̀rẹ́ mi ń bá ọ jẹun. jẹun jẹun mú fọ́ọ̀nù. sori wo ṣe o ṣe. no màá fún ẹ bọ̀ wá farabalẹ̀ let me explain to you. mi ò fẹ́ gbọ́ explanation kankan mi ò fẹ́ gbọ́ explanation ẹni tó ń bá chat yẹn ni mo fẹ́ wò. I told this my friend now. Ah, èmi ò ná iná ní mi ẹ̀rí náà. Ọmọ jẹ́ kí n wọ ẹnu náà kí n dẹ̀wọ́ nǹkan tẹ́tẹ́ ó sọ látàárọ̀. Farabalẹ̀ farabalẹ̀. Ah, mi ò farabalẹ̀. O ti máa ń sọ. Mi ò farabalẹ̀. Ah, mi ò farabalẹ̀. Fẹ́mi. Sá. Kí ló ń dá ilẹ̀kùn ara nu Icon Estate yẹn dúró? A ti ń fíìsì àwọn kí fix your plan. Okay. Ah, ó fẹ́rẹ̀ mi díẹ̀ bákúbákú nǹkan tí màá ṣe lélẹ̀ màá màá ṣe transfer owó kan sákàǹtẹ̀ so every other materials to kù tẹ̀ fẹ́ get ẹ get ẹ kò dẹ̀ account for me. To yẹn bá tó fine tí ó bá dẹ̀ tó jẹ́ kí n okay and in case àwọn bromo tó bá gbèrè mi kò sọ fún wọn pé ṣe àwọn máa parí sọ fún pé mi sí Very rest ṣọgbọ́n fẹ́ rẹ́sì díẹ̀. ẹ má fara lẹ́sà. Deon, I think my phone is ringing. Let me take it. Tọ́pẹ́ ti sọ̀rọ̀ mo ti bá a sọ ìtúnjò tọrọ ó dẹ̀ ṣèlérí in fact sí nǹkan tí ò fi búra pé gbogbo àwọn obìnrin tó ń pè wọn ó ní kò sí tóun fẹ́ wọn pé iṣẹ́ ló kàn pa wọn pọ̀ so the only advice tẹ́mi máa fáyín sí ni pé kò ní láti ó ní láti calm down ṣòrí kò sẹ́ni tó máa ń gbóló ṣiṣẹ́ pọ̀ gbogbo èèyàn pátápátá ní fámìlì ọlọ́rọ̀ àwọn tí wọ́n pè ńgbà tí ò sí nǹkan kan máa máa pè é sí ìwọ ni kò ní sùúrù ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ó nìkan ṣe pẹ̀lú obìnrin tó bá ṣe fẹ́ kó máa mú wálé padà kó calm down because táwọn yẹn bá lọ sí tẹ́ bá lé wọn lọ kó sí nǹkan tẹ́ máa jẹ o hmm? ọlọ́run wà pẹ̀lú ẹ o ọlọ́run ní fiẹ́lẹ́ o ilé yín ò ní dàrú good care lọ́ra kó take care ara ẹ ṣe gbọ́. dùn ẹnì wọ́n ti wá béèrè mi sọ fún wọn pé mi sí lára ń lò mo fẹ́ rest díẹ̀. Túndé so omi ìgbé gbogbo ọmọ tó sọ ìmí ìyàwó ẹ̀ ṣe fún un. mo kàn ní kí n san mara ẹsẹ fún ẹ tí n bá sọ adúrú nǹkan tó máa ń ṣe fún mi ẹ̀rù abá ẹ̀ mo ṣe wà yìí mi ò rò pé mi gangan lọkọ wàhálà mo ṣe tí n bá rí lásán àyè máa ń jáde kì kì kí ló why you doing this to me mo àwọn nǹkan tó dẹ̀ accuse mi lórí mi ò mọ nǹkan kan pa and I've tried to explain to her mi ò kọ́ kòkò tí ẹ believe mi kòkò tí ẹ trust mi ṣà ń gba ẹ gbókè ah, ṣé màá tún máa parọ́ mọ́ra mi nǹkan tí mi ò ṣe ni. if not má close ibi iṣẹ́ àti lọlé wàhálà ni bí mo pẹ́ délé wàhálà ni bí mo lè tètè délé wàhálà ni. so Oga, wo my dear tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó mọ nǹkan tí èmi máa gbà ẹ́ nímọ̀ràn má jẹ́ kí mo pé lọ́la pa ẹ́ fún mi because èmi ṣì ní ẹ̀dẹ̀ èmi ò bá advice ẹ pé bóyá tó bá ti kúrò lọ́fíìsì kó máa gba ọ̀dọ̀ tèmi bọ̀ at least tó bá máa fi wà lọ́dọ̀ mi tó bá máa ṣeré títí di bóyá bíi late night tó bá lọlé aṣá ti sùn ebi tó bá sùn kó tó wọlé at least wàá ṣàtẹ̀lé wọnú bedroom tiẹ̀ lọ sùn. ó dẹ̀ rí sọ yá yá yá yá yá ó rí sọ at least tí bá close ibi iṣẹ́ nǹkan ló bí three four hours lọ́dọ̀ ẹ̀ kí n jẹun kí n ṣeré àti kí n kọ̀ wá relax gbọ́dọ̀ mi pé ẹni tí a ti má gọ́sì ẹ̀ délé bí mo pẹ́ délé lílù náà ni eh, tó wá dé lù mí náà má dé lọ sùn. bẹ́ẹ̀ la sọ fún mi pé mo pé lọ́la máa ń lù ẹ̀. Ah, ah, eh, wo àbúrò tyson tó bá fi ṣọ́ọ̀kì mi lẹ́gbẹ̀ẹ́ báyìí má. <laughs> dúró náà jọ torí ọlọ́run tó máa ń lọ ẹ kí ló máa ń ṣe. Ah, kí mo fẹ́ ṣe bàbá àwo náà ni ah, kí wọ́n á lọ gba alẹ́ ìṣègùn wa lọ dákú. that's funny wo kò ṣáà ti sọ pé kò máa stood down. <laughs> that's funny yẹn eh? mo gbé lọ́lá di ká Seriously, uh, <laughs> inú mi dùn gan i'm i'm happy for you. thank you. i'm happy for you you see ara àwọn nǹkan tí a máa ń sọ nìyẹn ọlọ́run ò gbàgbé ẹnì kankan i'm not surprised uh, a ṣe yí òun lọ́lọ́run ọba oníṣẹ́ ara ni i'm happy for you <laughs> as a matter of fact ìgbà tí ń rí mọ́tò ẹ̀ ń mú òun pé wow ṣàkúrò mi náà ló gbé mọ́tò yìí wá. <laughs> àdúrà yín náà nígbà mi. inú mi dùn fún ẹ gan ọlọ́run tẹ́lẹ̀ ti ń gbé ẹ sókè kò ní padà lẹ́yìn ìsí ara nǹkan tí mò ń sọ nìyẹn inú mi dùn pé mi ò fẹ́ kọ́ tán náà fún ẹ ṣùgbọ́n pé à ní bàbá mọ́ òun <laughs> níjọ wedding náà èmi náà ni mo jókòó gẹ́gẹ́ bí bàbá so kò yẹ kí n máa parọ́ fún ẹ kò yẹ kí n parọ́ fún ẹ tí òótọ́ ọ̀rọ̀ bá korò bí ìwọ ó yẹ kí n lè sọ fún ẹ nítorí pé òun náà wúlò fún ẹ lónìí nígbà tí mo sọ fún ẹ pé ìwọ ní láti já rẹ ó ní láti já lamba ṣé ìgbà tí wọn náà jára ẹ lára ṣé òòrè sì ẹ báyìí ṣé bí wọn lélẹ̀ lọ́jọ́ tòní <laughs> ẹ làìgbọ́n owó mọ́tò ẹ̀ ń ta <laughs> ẹ oníṣẹ́ àrà lọ́dọ̀ ṣá torí ó sì ń yá mi lẹ́nu pé àbúrò mi lẹ́nu mọ́tò ńlá yìí ah. rílí <laughs> góòlù ní gbogbo ọ̀rọ̀ yìí ah. àwọn àgbọn tá à ń ṣiṣẹ́ lójoojúmọ́ gan àrùwúra góòlù ah. inú mi dùn gan ọlọ́run tó ń gbà fún ìkọ́ni padà ò ní ṣubú láéláé ìyàwó ẹ pè mí ìyàwó ẹ pè mí ó fẹjọ́ ẹ̀sùn mi ó dẹ̀ rojọ́ gan-an láìkó rojọ́ ó jẹ́ kí n understand pé láti ìgbà tówó ti dé yìí ó ní obìnrin oríṣiríṣi ló máa ń pè é ó ní táwọn kan bá pè é lọ́sàn-án tán wọn tó máa pè é nírọ̀lẹ́ ọ̀tọ̀ làwọn tó máa pè é lálẹ́ nígbà tó wó dé obìnrin tó bẹ̀ jìyà náà ló yẹ kó dúró tì ó ṣé ọmọ pé gbogbo ayọ́ máa ń yà mí lẹ́nu báwo lọ́mọ yẹn ṣe ń mánéjì sùn pẹ̀lú ẹ nínú inú ilé onídùn yẹn ó wà pẹ̀lú ẹ nígbà tí ó sì nǹkan tí nǹkan wá dé ń sìn kò yẹ kó fi sílẹ̀ o kò yẹ kó kọjú ẹ̀ sọ̀rùn alẹ́ o rántí lẹ́ẹ̀kan sí pé gbogbo wọn tó ń pè yẹn wọn pè é tẹ́lẹ̀ o please tí owó bá ti dé ìwà ìdá máa ń change lóòótọ́ ṣùgbọ́n òun ṣe sí àwọn èèyàn tí wọ́n dúró tẹ̀ nígbà tí ó sì nǹkan kan ìyẹn ni Yorùbá ṣe máa ń pa òwe pé kí odò má gbàgbé orísun kó má gbẹ odò tí ò ní gbẹ o tèmi náà ò ní gbẹ lágbára lọ́tọ́rọ́ náà ò ní ṣe nílé egun tó ń ṣàdúrà fún yàn tí ọ̀ràn ti ṣe tirẹ̀ kí ló ṣẹlẹ̀. mo dá mi inú mi dùn pé ẹ ṣe pé mi tẹ́ ń bá mi sùn ẹ lóòótọ́ náà èmi àti àmì àti ń fa ọ̀nà yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ bọ̀dá mi mo ti ṣàlàyé fúnyàwó mi several times àwọn obìnrin tó ń pè mí yẹn they business associates kò sí nǹkan kan láàrin èmi àti wọn kí bóyá mo ń fẹ́ wọn àbí nǹkan kan bọ̀ ìyàwó mi kò tiẹ̀ believe me ó ṣàní pé ẹ mú fẹ́ wọn wọ́n ṣe bá kan àwọn kan and I've tried to explain to her. omi pé gbogbo àwọn obìnrin tó ń pe ẹyìn kan ṣàwọn fún un fẹ́. ọ̀dà mi mi ò lè parọ́ fún un. ẹ ẹ bọ̀ tó owó yorùbá kan ní tí ọlọ́run bá rí ẹ jẹ́ kí èèyàn náà rí wáyé tó ṣe explain fún kó jẹ́ kó mọ̀ bá wọn lẹ́jọ́ ṣe. ọ̀dà mi èmi ti ṣàlàyé fún ìyàwó mi pé kò sí nǹkan kan láàrin ìgbà Madam, right, you know, if that should be the case, I think I can handle that. Ma, you know, the, ma explain from that time, I believe you might understand. Wọ́n máa rí fìyẹn lẹ̀, máa èmi á jẹ́ kó understand better. Èmi ò bá wù bàbá yẹn lọ́wọ́ yín, so ibo wá ní èmi wá ti bẹ̀rẹ̀. Kò sí nǹkan tọ́wọ́ kì máa ń change ìyàdá, ó lè hé lánàá. Ah. <laughs> Bí mo ṣe owó tí mo ní, mo pé ọ̀la yìí. Inú mi dùn, jọ́tọ́lẹ́ ọlọ́mọ fi sílẹ̀ obìnrin tó bá dúró tì yàn bá ṣòro tó bá dé pẹ̀yẹ kéèyàn gbàgbé ẹ̀. I'm happy for you, brother. I love my wife. <laughs> Congratulations. Madam. Madam, welcome. How are you? Welcome, madam. How are you, daddy? Uh, fine, madam. Madam, wait. Madam, where are you? madam madam say make i no come up madam say i go stay here make i no come come up madam madam say make you no come up uh, make i no come no no me, me you make i no come up Kilo ló ṣe fún madam torí kó má wá worry My baby, bẹ̀ẹ̀ ma madam no no no go up me i get i get yara for house i no will lose my job madam no go up make i stand here madam. stay if madam ask you. madam say make i no go up. aba ah. madam, me me. ẹ màgbà mímí màgbọ́kọ̀ tẹ́lẹ̀ yìí sọ. Eh! Yawwa. Ọ̀rẹ́ mi, you understand nǹkan tí Gateman ẹ̀ sọ. Madam na. Madam, I dey tell am say make I no come. I dey stay, I no wan go, I no wan go. Make I no come. Bẹ́ẹ̀nu rírun sọ, ó ti tó. Báwo ni ọ̀rẹ́ mi gbọ́ èdè tí Gateman ẹ̀ sọ? Ó wo tẹ ọwọ́ gidi jàre. Ẹ ẹ jọ torí ọlọ, ẹ hàn kẹ̀ síbẹ̀. Wá bí sí, ṣojú òṣọ̀nà fún ẹ ni. Kí ló dé tójú ẹ̀kọ́ tóbi kòǹgbàkòǹgbà lágbárí ẹ̀ báyìí tó kì í fi ríran dáadáa? Ṣé tí ẹ̀ ṣó ti di ni? àbí brain box ọpọlọ ẹ ṣó ti yọ sọnù ni. kí ni mo ṣe fún ẹ eléyìí mi ò gbọ́ kan tó ń sọ ni mo ń try láti explain fún ẹ olóhùn ó ní kóun má wọlé or something mi understand. èèyàn sọ fún ẹ pé madam òun sọ pé kó má wọlé wá ó dẹ̀ ń bá ṣagídí. pé kèmi máa wọlé àbí kóun máa wọlé. ìwọ gọ́gọ́ ni èmi ni mo fún ní instruction pé anytime tó bá ti wá sí báyìí kó má jẹ́ kó wọlé. Ah, ah, mo pe lọ́la ò fún ni ó ṣe máa ní kó sọ pé kí n má wọlé ṣó ti gbà yí pé pọ́psì mi lónìí lẹ́yìn ni. Ah, àbọ̀ dẹ̀ ọmọ àsìmọ́lé léèké abẹ́ ògbọ́rọ̀ pònú tó ń sọ jáde lẹ́nu pọ́písì tiẹ̀ ló ní ilé ó máa káàbọ̀ pọ́písì tiẹ̀ ló máa kọ́kọ́ kọ́lé láyé ni ṣé ọpọlọ tiẹ̀ ó ti wá gbàgbé láti sọ fún orí pé matrimonial home leléyìí matrimonial home tèmi òun ni eléyìí èmi lèmi ní bíbà yìí ṣó ti yẹ for now àwọn làwọn ń ṣàṣẹ bíbà àwọn làwọn ń pàṣẹ bíbà yìí tó kọjá kórìí ẹ pé. kí ni mo ṣe fún ẹ kí ló mú insult wá. ah ó ṣe mẹ́wàá ó ṣe ló ṣe anything ló ṣe ó ṣe everything everything ló ṣe kí ló dé kí ló dé tó jẹ́ pé ẹ̀yin obìnrin ayé ẹ̀sìn nǹkan ní nǹkan ló máa ń wù yẹn kí wọ́n nǹkan ti yín síwájú nínú gbogbo àwọn ọkùnrin tó pọ̀ nílé ayé òòrọ̀ kan fẹ́ ọkọ tèmi ló wá mú lọ wá ń mú ẹnu bíi gúgúrú àtẹ̀gbá ìjọ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. bàbá mo pinnu ọlá kí ló tó sound báyìí. kí ni mi ì dé ìtọ́kọ ẹ náà ọkọ ẹ tí mo fún ààrẹ dẹ̀ mọ̀ wípé àmúyọkùnrin tó kíw sẹ́nu ọ̀nà mi tí mi ò rí tí wọ́n rò. jọ sẹ́nu ọ̀nà tí ẹ jẹ́ di atm ni. ó ní pé mi ò ní ìjọkùnrin ní life mi ni. ẹ gbà tí ọmọ tó wá kíw síbẹ̀ kí ló dé tó ò lè mú wọn tó jẹ́ pé ọkọ mi ló ń fẹ́ ọbọ̀ rò pé mi ò mọ̀ ni èmi mọ̀ náà ọmọ mi náà. ọmọ pinnu na why you acting rash. Ah, àwa why you why you why you kene why kene àbọ̀ dẹ̀ lélẹ̀ ta ló ń bẹ̀ sọ ìbọn ah, ọ̀rẹ́ mi actress mi ò actress mi ò act mo rọ́ọ̀sì gangan ni ṣùgbọ́n middle name mi nìyẹn mo rà sí ó mọ ibi tí mo dàgbà sí ó dà mọ́ ẹgbẹ́ mi ò kí tẹ̀kẹ̀ yìí sí tó bá ti dọ̀rọ̀ ọlọ́kùnrin débà mo ò kí tẹ̀kẹ̀ yìí sí ó ṣàgbére ni gbogbo ẹbọ eh, tí bàtí bàtí yìnbọn tó ṣe yìí tí bá mú ẹ nígbà tó kà tí mo sáré ya ẹlẹ́nu ní ìsìn gbogbo ẹni ọmọ ọgbọ wí ni olè oníjàkújẹ olójú kòkòrò ọ̀fọ̀ wọ́n fọkọ mi sílẹ̀ o èmi ò fọkọ mi báyọ̀ ṣeré o fọkọ mi sílẹ̀ ìwọ yín lọ́la ni o mo wọ ìwọ lọ́wọ́ owó ṣe fún yàn o wọ́n wọ́n ṣe fún yà ó tiẹ̀ máa ta tọ́ lódìdí ni ó lò so ní ìjàkúrẹ́ jáde kúrò nílẹ̀ ìjà rẹ̀. mọ́tò àǹtí fọ̀fọ̀ ẹjọ́ àbúrò yìí ni wọ́n fi sùn yọ. ẹ bá mi wọ́ ìbí sí kó fọkàn mi lọ́rùn sílẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ó dé calm down ah ẹ wo mi ò lè ní sùúrù mi ò lè ní sùúrù ah ọlọ́kọ mi là ń sọ̀rọ̀ pa yìí ṣé mo ṣe wà yí ayé tí mo kọ́kọ́ wá ikú ọkọ ni mo kú tó ayé tí mo wà yìí mi ò lè fọkọ mi ṣeré ah, mi ò lè fọkọ mi báyọ̀ kọ́kọ́ ṣeré o ẹjọ́ tó rú ọlọ́ ẹ bá mi wọ̀ rẹ̀ but but ní sùúrù ó ṣàlì pé kò ní sùúrù. jókòó mi ò jókòó ah, mi ò jókòó ah, ọ̀rọ̀ tí mo bá wà ó ń gbé mi inú gan ni ah, ó ń ru lọ́kàn mi bí omi òkun ni ẹ̀rẹ̀ ní kí n jókòó ẹ̀mí ò jókòó. kí ni wọ́n rí as evidence tó sọ pé ó kí ó kọ ẹ̀. ah evidence what is going on here. ilé ìṣẹ̀lẹ̀ ẹ káàbọ̀ báwo ni màá jẹ àtàlàfíà rẹ. ọ̀rẹ́ um, ìyàwó Túndé lélẹ́yìn ó wá complain wípé. Bísí ń fẹ́ ọkàn òun. ah my dear báwo ni ṣàlàáfíà ni. ẹ jọ máa mi ò wà lálàáfíà ọlọ́run kò sálàáfíà lára mi torí ẹ̀lọ́mọ yẹn ń dààmú kiri tí mo yẹ fòrò wá síbí báyìí mi ò lálàáfíà náà ni. iṣẹ́ náà bá mi fọ́kọ mi ní kọ́ńpìnì yìí torí ẹ̀ ni mi ò ṣe lálàáfíà àwọn ọlọ́ọ̀rẹ́ àbúrò wọn ni olóbá mi fọ́kọ mi kọ́ bá mi wọ̀ ọ̀rẹ́ kó fọ́kọ mi lọ́rùn sílẹ̀ kí lè lálàáfíà. but mo sọ fún ẹ lẹ́gbẹ̀ẹ́ kí ni evidence tó ní. ẹ wò máa ní evidence yapa ọjọ́ àbúrò yìí lóye wà ẹ́ tí mo bá lọ tẹ́ndà ẹ́fílẹ́sì tí mo ní lórí pé ó fẹ́ ọkọ mi nílé ẹjọ́ ọmọ ayẹgi fún ni ah, ah. bẹ́ẹ̀ ni text message orí burúkú ló máa ń sẹ́ni sí oríṣiríṣi love message ni ó máa ń sẹ́ni sí ọkọ mi olóorun báyìí ló máa pe ọkọ mi ah, àṣebọ́ àṣebí nọ́mbà wà lórí fóònù ọkọ mi bí sínú ọ̀dọ̀ fi save ẹ̀ ó máa pè lóru lóru lóru lóru lóru ni kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ má dà ẹ ẹdẹ àtijọ́ tí ó náà calm down. a máa bá a sọ̀rọ̀ náà ní adé ẹ̀gbọ́ jọ ọkọ má bínú ṣùgbọ́. ẹ yá bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ tòró ń ó ń àwọn là ń o because possibility wà kẹ́ ẹ fojú sunkún ẹ̀ láìpẹ́. Ah, ah. irú rubbish wo nìyẹn níwájú mi. náà ọmọ kan já yín sílẹ̀ ni ẹ mọ̀ kó tó bá ṣẹlẹ̀ tó ń ṣe ẹ máa dààmú kiri kẹ má lè máa dààmú jìnnà ni torí possibility wà kẹ́ ẹ fi ṣàwátì láìpẹ́. ọlọ́run ò ní jẹ́ kí mi fàbọ̀ tèmi ṣàwátì kí ló ṣẹlẹ̀ náà. ok ẹ má bínú ìgbà tó bá kàn déédéé kóra lójijì ẹjọ́ torí Ọlọ́run ẹ má gbọ́ ọ̀nà méjì o ẹ má dààmú jìnnà èmi ni mo bá yẹ I hope you realize the implication of what you are saying. I don't realize it ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣáà bá mi wọlé kó fọkọ mi lọ́rùn sílẹ̀. my dear nírí làbúrú ní sùúrù ní sùúrù abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí ni báyìí. ó ṣé ìwọ ọmọ yóò realize implication kan tó ń sọ ṣá. òfurufú ṣé lóòótọ́ ni àbúrò ẹ̀ fẹ́ẹ́ nǹkan tó sọ yẹn but àti ìwé àrídájú tí bá délé màá béèrè lọ́wọ́ ẹ̀ and I will know how to take it from there. Ah, ẹ wo ṣe gbogbo nǹkan tó sọ yìí a máa fi ṣàwátì a máa fi ṣe kiri kan ah, èèyàn burú o èèyàn níkà o gbogbo bó lè ṣe sọ bẹ́ẹ̀ yẹn ẹrú bá rẹ̀ ṣe gbóná ó lè ṣe nǹkan tí ò dáa o. ọlọ́run ló jẹ́. àwọn yorùbá wọn ní kò sí nǹkan tí sùúrù lè ṣe mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba mo dúpẹ́ ibi tá a ti ń bá bọ̀ mo dúpẹ́ ibi tá a bá dé lónìí I remember Femi at àti ìjọba látàyè roadside furniture kí ọlọ́run tó wá sọ di company ńlá fún wa <laughs> mo rántí ìgbà tó wá bá mi tó sọ pé fẹ́ kọ́ṣẹ́ inú mi dẹ̀ dùn pé mi àti ẹ̀ náà lájọ wà lóní báyìí gbogbo nǹkan tẹ́lẹ̀ abá ti ń ṣe kẹ́dà máa continue dáadáa láyé ìwọ̀n ló máa ń wúlò jù ọpẹ́ ní fọlọ́n fún ipò wà ní òní ní company yìí. Ah, Femi, you've done so well. You Ìwọ ni supervisor company yìí, àbí? Yes, sir. O lè ń ṣe dáadáa ká máa pààrọ̀ after five five fún wa. But for now, mo ń sọ fún ẹ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú pé láti sìn láti wákàtí lọ, you are the new manager. Ah. Bẹ́ẹ̀. Thank you so much, sir. Congratulations. Congratulations. <laughs> Thank you, sir. Ah, yes, sir mo tún wá tún ń sọ fún ẹ̀ torí kò tí tàn síbẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú láti sìn máa fún ẹ ní company car ẹ̀ kan tó máa wà. sir I'm, very grateful sir ẹ ṣé gan sir ẹ ṣé gan thank you thank you. yeah o deserve it you see tí èèyàn bá ń ṣe dáadáa ó máa ń jèrè dáadáa ni mo ti ń wọ́ọ̀tì fẹ́mi tipẹ́tipẹ́ mo dẹ̀ rí pé òfìgbà kankan gàṣẹ́ rí ọlọ́run jẹ́ ká lè jèrè jù báyìí lọ mo ń sọ fún gbogbo yín pé tá a bá ń ṣe dára bí company bá ṣe ń dàgbà bẹ́ẹ̀ náà làwa náà máa grow sí nínú owó nínú ọlá. <laughs> Ah, Déwùnmí kì í dé bá ní káyé rí Déwùnmí náà mọ̀ dáadáa ní seriously mo rántí ìjọ kan wà tó yẹ pé mo fẹ́ náà tó ní ah, ọ̀gá kí ló dé mi ni mo yẹ lẹ́ẹ̀tì náà ó dùn mọ́ kí ló dé ṣèwọ lólówó ni. Bẹ̀mí náà wájú fún wa realize pé iṣẹ́ tí mo gbé fún un ló ń ṣe. Tòdéhùn ìwọ náà ń ṣe dáadáa lágbára Ọlọ́run. Eh, ọlọ́run àti ẹ̀kọ́ jèrè dáadáa yẹn ah, for now díẹ̀ díẹ̀ làwọn máa grow but once sin company lọ́wọ́ máa take care owó ilé ẹ̀ láti sin lọ. Thank you very much, sir. You're Thank you so much, sir. You're welcome. Ẹ jẹ́ ká continue láti máa ṣe dáadáa. Èrè ló máa ń lèèyàn máa ń jèrè ẹ̀jọ̀. Téèyàn bá ń ṣe nǹkan tí ò dàkú kí n sẹ́yìn bẹ̀rẹ̀ ara. Sọ wọn rere téèyàn méjèèjì ti ṣe òun lẹ́ lónìí. <laughs> Uh, there's this guy lára àwọn tó ń bá wa ṣiṣẹ́ mm, Quadri mo mọ̀ pé ó máa ń jara mọ́ṣẹ́ dáadáa mo fẹ́ kí ẹ túbọ̀ máa wọ̀jẹ̀ mo ń wò bóyá tí orí tako since the position supervisor ṣì wà vacant for now. so now i go good news very soon. <laughs> So, what's the journey for now? Ah, congratulations. So <laughs> sir. Congratulations. Thank you so much. Ọlọ́run awa fún mi. Àmín. Òkè ló pè báyìí màmá rẹ̀. Àmín Ọlọ́run. Àmín Sáfẹ́lì bí kan náà. Ẹ aláì aláì ẹ jọ wá. Ẹ pẹ̀lẹ́ bọ́lẹ̀. Àmọ́ ah, fẹ́ wọnú mọ́tò of course ok o fẹ́ wọnú mọ́tò yìí ok tó bá wọ̀ tán ibo ló lọ. <laughs> mo ń lọ ibi iṣẹ́. mo fẹ́ lọ ṣe mẹ́. Ah, ah, mo pè lọ́la irú àwọn question wo ló ń béèrè láàárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù monday ok o mo fẹ́ lọ ibi iṣẹ́ ni mo dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ ibi iṣẹ́. mo fẹ́ lọ ṣiṣẹ́ ok very good irú iṣẹ́ wo ló fẹ́ lọ ṣe mẹ́. mo pè lọ́la ìgbà tí mo ti jí tí mo ti kí ẹ tó ti dáhùn i know you are up to something. Ah, ní sùúrù arákùnrin wọ́n ti dà ọ̀rọ̀ yìí sí rọ́ọ̀fù orí pé mo ra bẹ́ẹ̀ tó bọ̀ lẹ́sẹẹsẹ ni ṣé ti yẹ mi ò bẹ́ẹ̀ gbé gbóná mi ò dẹ̀ bẹ́ẹ̀ fa wàhálà àníṣe tó bá dé ọ́fíìsì irú iṣẹ́ wo ló fẹ́ lọ ṣe ó mọ̀ pé gbogbo àwọn èèyàn tó bá lọ sí ọ́fíìsì wọ́n máa lọ ṣe nọ́mà wọ́n máa ṣiṣẹ́ tó gbà wọ́n fún gbọ̀wọ́ tiẹ̀ iṣẹ́ ti di méjì lọ́fíìsì onímọ̀ye ń bí ẹ pé òkè èwo ló fẹ́ lọ ṣe nu méjì ṣé ọkọ ló fẹ́ ṣe nu ẹ̀ ni àbò fẹ́ ṣe lápapọ̀ èwo ló fẹ́ ṣe. woman èmi ò ráyè gbogbo ẹjọ́ tó ń béèrè láàárọ̀ ẹ̀ yàtà mo ń lọ bí iṣẹ́. òkè lọ́rọ̀ kan ṣá o fẹ́ lọ sọ́fíìsì o dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ òkè kí n gbẹ́nu dákẹ́ lónìí bẹ́ẹ̀ kò sí wàhálà ó mọ̀ nǹkan omi tuntun ti rú ẹja sún ti wọ̀ ó mọ̀ wípé ìníṣálì iṣẹ́ tó ń ṣe èmi lèmi ní ṣé òràn òràn tí àbí èmi náà fún ní sẹ́yìn so torí pé àánú ẹ̀ máa ń ṣe mí gbà ẹ̀ mo yẹ wò pé kó má lọ jọ́gọ̀ pé kó má lọ ṣiṣẹ́ kẹ́mi máa wà ń lé ṣó ti yé àsọmọ aláàánú bọ̀ sí i báyìí wọ́n fẹ́ gbàánú yẹn padà lọ́wọ́ ẹ̀ èmi fẹ́ padà sídìí iṣẹ́ ẹ̀ kò yé ẹ̀ so wàá kọ́ ṣe kí ni fún mi wàá kọ́ ra wọlé wàá bọ́ gbogbo pàǹtí tó tò sọ́run wàá bọ́ kalẹ̀ èmi máa wọ ọ́fíìsì ẹ̀ tèmi màá bọ́ sínú mọ́tò ẹ̀ màá dẹ̀ máa lọ síbi iṣẹ́ ẹ̀ ìwọ máa jókòó sílé gẹ́gẹ́ bí ìyá. ìwọ fẹ́ rí zoom síbi iṣẹ́ tèmi ṣe kí n bọ́ gbogbo aṣọ tí mo wọ̀ kí n bọ́ sílẹ̀ kémi wọnú kíchìn lọ ṣó gbádùn ṣá is something wrong with you ṣé o realize pé iwájú ọkọ ẹ ló wà no kí ló kí ló máa ń ṣe ẹ náà wá yíyọ ẹ kò bí ìtọ́jú ọ ṣé tó pé mi mi ah o kàn kókò o lè máa gùn mí gàràgàrà nínú ilé mi. ní sùúrù ní sùúrù kí ló sọ sí. you are sick mo ní nǹkan kan ti ń rọ̀ pẹ̀lú ọpọlọ ẹ. lọ bá mi come again come again can you come again. you are sick tó bá you are very sick. ayé ẹ̀ máa bàjẹ́ orí ẹ̀ burú ni. mo pé lọ́la ìwọ gbá mi létí. kò ní dáa fún ẹ fún nǹkan tó jáde lẹ́nu ẹ̀ mo gbá ẹ létí tó o bá tó sọ jù bẹ́ẹ̀ lọ ó gbá mi létí. a ṣe rẹ̀ mọ́ lẹ́lẹ́ ìkẹ́ o sọ fún èmi pé i slap you i gbọ́ ẹ gbogbo ara dẹ gbogbo ara dẹ wọ́n máa dùn mí pa ọ́ kọ̀ tí pa mí pa mí náà madam madam madam ejò pa mí wọ́n wọ́n ti mú yà ah, pa mí pa mí. o ti yàtọ̀ wọn mi lọ́rùn. madam ejò ni fúnfún pa mí pa mí ọkọ̀ ṣí ọkọ̀ ṣí olórí fúnfún pa mí pa mí pa mí lálejò. ẹ mú ní. lálọ́ pé ìgbà wo ló dẹ́yìn. ìgbà tẹ́ ń bọ̀ gàjà ni. no má sọ fún mi pé ìwọ ló dì mí mú. tí díẹ̀ náà ni. tí bọ́ọ̀ yẹn tó fi sá lọ mọ́ mi lọ́wọ́. ìwọ ló dì mí mú. bẹ́ẹ̀ àbọ̀ ní sùúrù mi ìlú ẹ̀ ní sùúrù fẹ́ kí ẹni pé kò ṣe mo fún mọ́ bí dáadáa. ṣebí wọ́n ló dì mí mú. yẹ́ẹ̀ padà lọ jọ ṣàpá ní o yé. madam ẹjọ ṣàánú mi o madam madam madam ẹjọ o madam ẹjọ. Babatunde but but seriously kí ló kí ló ń ṣẹlẹ̀ sí ẹ gangan náà sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ sí ẹ náà bóyá òun mọ̀ kí n sọ fún ẹ this is Africa. Africa la wà amen according to Christianity ọkọ ló lówó orí aya according to Islam ọkọ náà ló lówó orí aya even ìṣẹ̀dálẹ̀ ìtàwọn bàbá even ìlú tàwọn even òfin Nàìjíríà gangan ẹni wo ló fẹ́ fi sọ pé ìyàwó tí ìwọ fẹ́ sínú ilé ó nà ẹ tí wo ló fẹ́ máa bá yẹn bọ́ yẹn ó ti rìn di jù ní ẹ̀mẹ́ no kò ń ṣe kó rìn di like ó ponú gan like ó pọ̀ pọ̀ ó wá gbé mu báwo ìyàwó ẹ ṣe máa máa nù ẹ ká tí inú bí mi ló wọlé ni mo lè gbé tí àkìrì ẹ lórí because èmi gangan máa ní láti nù ẹ ẹnu olófẹ́ fi sọ níta pé ìyàwó ẹ ẹ ó nù ẹ títí ó tún ọmọdọ̀ o fine tó bá tiẹ̀ lọ́wọ́ tí ò dùn lọ ọmọdọ̀ tó lọ́mọ etí nǹkan bá ṣe ń kọ́ o lówó lọ́wọ́ ọrùn mi náà ni ó tún wá lọ́wọ́ lọ́wọ́ sí o mọ́ tó ṣe handle nù ìyàwó ẹ ẹ ó nù ọmọdọ̀ irú nọ́sẹ̀nsì wo nìyẹn náà mò ń béèrè lọ́wọ́ báwo lèèyàn ṣe máa ń ponú bẹ́ẹ̀ ó fún bíbélì àti kùránì kan sọ pé ìwọ kò gbọdọ̀ ponú jù èmi ò dẹ̀ láì láti máa bá àgọ̀ rìn because ó lè kó àgọ̀ ẹran mi. ẹ̀gbọ́n mi èyí náà mú ìgbéyàwó tí mo lórí ìgbóná rà bó ṣe ń gbé wá fún ní gbogbo tẹ́mi náà bá ń gbé fún gbogbo bẹ́ẹ̀ òkú méjì máa bọ́ lọ́ọ́ lébẹ̀. sí sí sí mi ò mi ò mi ò pé wá síbi láti pé kó wá rojọ́ mo pè é wá síbi láti wá fún ẹ ní ìkìlọ̀ gidi ni pé kó ṣe bí ọkùnrin because when next when next anybody bá kàn tún pè mí pé àbúrò yín ìyàwó ẹ̀ tún ti nà ọ́ má pàgọ́ mi mọ́ má ṣe bẹ́ẹ̀ nípò mọ̀ mi rí as a matter of fact don't come to my office because tó bá wà mí jẹ́ kó wọlé because téèyàn bá ń bá àgàn rìn àgàn lẹ́ni yẹn náà kó má lọ kó àgàn tiẹ̀ kó má lọ kó ràn mí oní nǹkan mi láti ṣe please. ọkùnrin mú ìwà ṣódà gẹ́gẹ́ bí obìnrin kéèyàn máa gbàdúrà kọ́lọ́n bá òun bá tọkọ jẹ́ kọ́lọ̀ má fún lówó nítorí ó dàbí ẹni pé àwọn ọkùnrin kan ìgbà tó ń bá lówó ìgbà yẹn lèèyàn máa ń jẹ àǹfààní wọn. nítorí pé àwọn ọkùnrin ẹ má bínú o ẹ má bínú torí ọkùnrin lẹ́yìn náà kò sẹ́ máa ń pèèyàn lẹ́mìí gan ni nígbà téèyàn bá ń ba yín jìṣẹ́ jìyà lọ́wọ́ ẹ máa máa ṣe dáadáa tó bá wá ti di pé owó dọ́wọ́ yín tán ìka kan yín dì mọ́ ìwà burúkú lẹ máa máa wò ìwà ìmọ̀re làwọn ọkùnrin máa máa wò nígbà tí Túndé ò tí ì lówó lọ́wọ́ mo mọ bó ṣe dáa níwà tó mo mọ bó ṣe dáa lọ́kùnrin tó tó jẹ́ pé ṣe lọ́kọ mi máa ń fẹ́ mi lójú fẹ́ mi nímú nínú ilé báyìí kí n tó gbégbá ó ti bá mi gbé ẹ wò ṣe rí three story building là ń gbé nígbà yẹn kò sí òkè pátápátá là ń gbé o kò sómi lókè tá à ń gbé o láàárọ̀ láàárọ̀ báyìí lọ́kọ mi máa lọ sísàlẹ̀ tó máa fa péèlì omi méjì wá tó máa fa wá sókè ìgbà míì kí n tó jí láàárọ̀ ọkọ mi máa ti wọ kíchìn máa ti dáná ìfẹ́ ìpọ̀jù fífẹ́ lójú fífẹ́ nímú ni àṣọ ń tàn mí ni mò ń bá forí rọ mò ń bá forí rọ mò ń bá forí rọ mò ń bá forí títí títí ó wá dolówó tọ ó wá dìgbò wá bẹ̀rẹ̀ sí í ṣe bálabàla pẹ̀lú mi ó wá mú igba àṣìná ẹ̀ ó wá mú lódìndí ó mú lójú pálí kò rí nǹkan míì tó máa fi sọ mí lẹ́sàn-án gbogbo nǹkan tí mo ti ṣe fún gbogbo ìyà tí mo ti bàjẹ́ àfi kí Túndé kó mú obìnrin mi kó wá gbélé mi lórí kíní yẹn wá sọ wọ lẹ́wù débi wípé ó máa jí lóru lẹ́gbẹ̀ẹ́ mi láti lọ receive call obìnrin nínú kitchen ìgbà míì tó bá tiẹ̀ tún wá ka lára gan tó bá ti gbàgbéra ẹgbẹ́ mi báyìí lòun àtobìnrin ti máa ma chat tó mọ kọ́kọ́ máa ma rẹ́rìn ó ti gbà pé ìyàwó òun wà lẹ́gbẹ̀ẹ́ nǹkan tóun àtobìnrin yẹn tọ́jọ́ ń sọ yẹn ó ti dùn mọ́ ẹjọ́ torí ọlọ́run ọkùnrin bẹ́ẹ̀ téèyàn bá bọ́ra sí òun téèyàn bá gbé ṣépè séèyàn jẹ̀bi. sori ọ̀rọ̀ tó sọ yìí ti máa sọ pé òòlì ni òsì sọmọ because èmi náà ti ń try láti observe àwọn kankan nípa àwọn new things tí um, Túndé ti ń ṣe lẹ́njọ́ mẹ́ta àwọn ọ̀rọ̀ ẹ̀ constraint sí mi somehow ni ah, but ju gbogbo ẹ̀ lọ náà eh, ilé tí ó fọwọ́ rẹ̀ kọ́ ni eh, mi ò ní gbàdá kó fọwọ́ rẹ̀ wò sórí um, sùúrù báyìí lèèyàn máa ní títí ó bá ní sùúrù nǹkan á bàjẹ́ o and another side of it tí mo tún rí tó yẹ pé mo believe pé eh, mo ní láti bá wọn náà sọ̀rọ̀ òun ni pé báwo ni ìwà àti ọkọ ẹ ṣe máa ní little problems kan nínú ilé tó dẹ́ pé the next thing tó lè máa ṣe ni pé wà á máa gbọ́ ọkọ ẹ létí. nígbà tí mo gbọ́rọ̀ yẹn tó ṣàlàyé everything fún mi I was very very mad why this African country. kò kí ń ṣe lóyìnbó tó yẹ pé lóyìnbó nísìnyí you can do anything you like to your husband but ibi báyìí o gbọ́dọ̀ ṣe ókè bó ṣe gbá etí ẹ̀yẹ́ ń sìn kó ń wá múgò kó wá làámú ẹ lórí ẹgbẹ́ sí ní ṣe ra yín léṣe nílé a tún di wàhálà mi nìyẹn náà. ẹ wo toró pọ̀ mí lẹ́nu ni ó pè mí lẹ́mìí ni ó sún mi dógiri ni. ẹ wo mi lè ní sùn bàdá mú ìwà ṣé rí tó bá tiẹ̀ jẹ́ pé ó fẹ́ ṣe é ṣe bá ṣe sọ́nà jíjì ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ẹ jọ kí ni nǹkan tó wà lára ọ̀rẹ́ mi tí ò sí lára mi kí ló ń sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri mo máa mo máa mo máa mo máa bawí lórí ṣáìdì yẹn wrong ìpè túnde at least eh, ó ń receive call obìnrin lẹ́gbẹ̀ẹ́ tó wá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ uh, that's bad that's bad. ọ̀nì eh? nǹkan tọrọ ẹyin náà ṣe ò dáa kó dáa náà eh? kó kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kó máa receive text message oríṣiríṣi kó máa make call kó make sense èèyàn tó bá tó tán jọ jìyà láti ilẹ̀ owó wá dé tán wá change kò make sense kò dáa àbí kọ̀ọ̀kan náà nìyẹn ẹni náà ti ń ṣe bẹ́ẹ̀ mo ṣáà mọ̀ gbà tó jọ jìyà tó jọ ṣe gbogbo ẹ̀. mo ti gbọ́ à ń gbé ìkoro kó tán ó tún ń gbọ̀n wẹ̀ sínú àwọ̀ ṣé kó máa sọ̀rọ̀ yẹn níwájú wúmà yìí ṣé òun bàánú jẹ́ nàbó tún dùnú sí i ẹ à ń sọ̀rọ̀ pé kí nǹkan lè tọ́nú yàn ó tún dá fún wàhálà tó wà lẹ̀ don't talk like that it's not good now owó mo kó lọ́la. ìfàyàlàyé mi àti ẹ̀ ó máa dá ọ̀la àlùkò tí mo bá lọ ó máa dá àtẹ̀bí tó bá jẹ́ ipá tìgbà tí mo ti mọ ọkùnrin mi ìkórè mi ni gbogbo ìyá tí mo bá jẹ gbogbo ẹ̀ pátápátá ló máa bí ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi máa fìyà jẹ. kò fowó lọ lẹ́gbọ̀n mi. tó bá jáde mi kúkú ríbi lọ. gbà tó dẹ di. ẹ tòótọ́ ni mo fẹ́ jáde tẹ́lẹ̀ but appointment tí mo ní ó ti padà change èmi náà kàn ń wo fíìmù ló ń tèmi ni sis kí ló ń ṣẹlẹ̀. ẹni nǹkan tó ń ṣe pè é pé wo tí ojú bá ń ṣe pin ojú la máa fi hàn o yorùbá dẹ̀ pé wọ́n ní pé tí ọmọ ìyá méjì tán bá wọnú ilé tán bá fa ojú ro wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn ni àmọ́ tó bá rẹ́rìn-ín jáde wọ́n ti purọ́ fúnra wọn ọmọ méjì náà ló kù ọ̀rọ̀ Túndé ọkọ Mọ́pẹ́lọ́lá ni bẹ́bẹ̀ sọ jọ kí ló wà láàrin méjèèjì lédi ẹ̀ wá tó bá bó ṣe ń pariwo tó sọ pé òun máa pa ọ̀tá ẹni ọ̀tá ẹ̀ máa kú ọ̀tá ẹ̀ máa ṣòfò dànù oríṣiríṣi òun fẹ́ kọ́ òun ó máa pariwo gidi gan ni kí ló wà láàrin ẹ̀ but sister mi you should know my kind of men kò sí nǹkan tí mo fẹ́ fọkọ Mọ́pẹ́lọ́lá ṣe bọ̀bọ̀ yẹn ò gbàbí kankan jẹ́ choice mi gbogbo nǹkan tí mo dẹ̀ mọ̀ ni mo ti explain fún mo pé mo pé mi ì fọkọ ẹ̀ mo kò understand ó ti sú èmi gan. kọ̀ǹdẹ́rì yẹn ó ṣe bí wild dog ni tí wọ́n bó ṣe pariwo òun máa pa báyìí ni òun máa ṣe òun máa ṣe jọ̀ọ́ nítorí ọlọ́run èmi ò dẹ̀ fẹ́ kí burúkú ṣẹlẹ̀ sí ẹ̀. says ṣe rí ọkọ mo pé tó bá tiẹ̀ jẹ́ pé mò ń fẹ́ bọ̀bọ̀ yẹn ṣe rí embarrassment tí mo pé lọ́la ti fún mi láàrin ìlú tàwa yìí ó yẹ kí n ti fi bọ̀bọ̀ yẹn lẹ̀ báyìí gbogbo àti mi ò ṣe gbogbo ariwo tó kàn ń pa kò tiẹ̀ yé mi mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe gbogbo nǹkan tí mo lè mọ̀ láti fi jẹ́ kó understand pé mi ò ṣe mo ti sọ kò gbọ́. ok but àbúrò jọ ń torí Ma, don't have anything to do with that boy o olúwa yàwá yéṣu jọ mo bẹ ni o please. àdúrà tẹkùn wọn bá mi gbà ni kọlọ́run jọ mí lọ́wọ́ ogun àkóbá àdábà bógun àdúrún mọ́ mi ì tiẹ̀ mọ́rú prayer point tí mo fẹ́ fún because kò yé mi mo dẹ̀ mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá òótọ́ ọ̀rọ̀ ahàn sí mo pé lọ́lá lójú pé mi ì fẹ́ ọkọ ẹ̀ ọlọ́run òkùnkùn ní farapamọ́ jẹ́ mi ń yà that's all set. ìyá abisola ṣé mo lè máa lọ. ìyá máa lọ kò sí bí ọsẹ. ire ẹ wo ẹ kí mi padà ló máa wo fíìmù tí mò ń wo lọ bí títí ọ̀rọ̀ kan lọ́wọ́. Bọ́lá yes dear. ṣé bá wà yìí ṣé kò wà romantic ṣé náà ò dùn bá ṣe jọ wà ní why now kí ló dé tó ṣe jẹ́ pé ojoojúmọ́ la máa máa jà ó ṣọ́mù bí mi àti ẹ ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ó ti ẹ̀ sọ gbogbo we were very happy ìsìn tó wáyé ká jọ máa enjoy life wa dáadáa wà di pé òun jẹ́ ká máa jà kí ni nǹkan tó rí lára Bísí tó fi ń fẹ́ why. no no Ọpẹ́lọ́lá ìwọ olóògùn tí ẹ understand mi mo ti sọ fún ẹ kò sí nǹkan láàrin mi àti Bísí náà báwo máa ṣe máa fẹ́ ọ̀rẹ́ you know I love you I can't do that to you kí ló yí ni kí ni kí ló wà lára Bísí. Babatunde mo fẹ́ Bísí stop lying to me. Ọpẹ́lọ́lá I've told you kò sí nǹkan kan láàrin mi àti ẹ busy. Are you sure? Ọlọ́run. Are you very sure? Ọlọ́run mi ò fẹ́ busy mi ò fọ Okay. Um. ọmọ I'm mo fẹ́ kémi àti ẹ̀ mo fẹ́ kémi àwọn ẹ̀jẹ̀ ara wa láti sẹ́yìn mi fẹ́ jáàmù. Èmi ò bẹ́ẹ̀ jà, bá máa ṣe wá bẹ́ẹ̀ jà. Èmi ò pé ìwọ ló kò tiẹ̀ understand mi. Ìwọ ló understand mi. Ok o, màmá tíra láti máa understand láti sẹ́yìn. So èmi fì pé bóyá ká ṣe lọ sí Dubai you know let's just go for a vacation or something. Hmm, Dubai. Mm-hmm. Is that what you want? Yeah, that's what I want. Bóyá ká kọ̀ mọ́ ṣe é bí i two weeks. No, ọmọ kan, mo fẹ́ ṣe nǹkan kan fún ẹ. Mo fi mọ̀ pé mi ò fẹ́ bí sí fi ṣe wọ́n sílẹ̀. So that at least ọmọ kò ní sí nǹkan kan tó máa attach mi pẹ̀lú bí sí. Mm. just for you to know that kò sí kankan láàrin ní activity. Ah, hmm, then don't do that. tó bá fi ṣe sílẹ̀. I can do anything for you. no no no no má ṣe ọmọ nǹkan mo ti ń believe ẹ̀ ń sìn pé òun fẹ́ bí sí ìtúbọ̀ má fi ṣe sílẹ̀ má tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ bí sí mọ́ ìtúbọ̀ ṣáàjẹ́ ká kàn máa ẹ̀jọ́ ara lọ. so we're going to Dubai next week. Mm many weeks now? It's been like two weeks now. Two weeks. Mm-hmm. Two weeks now, two now. About no, about no three weeks. Really? Yes. Mm. <laughs> Mm. Love you. Mm. I want to miss kiss. Mm. <laughs> I love láàárọ̀ pẹ́ṣọ̀ tí ì ṣe tán come ó kàn out a lot látàárọ̀ tó mọ nǹkan tó fẹ́ ṣe fún mi sí hmm? eh, wọn fẹ́ kó lọ join ẹ̀ kitchen hmm. I want you to prepare. A very delicious meal. Yeah, yeah, yeah, yeah. Mm. Then I will join the kitchen. Take one more kiss. Jam with you. Mm. Mm. I love you. Lalo pe. ẹ gbà mí àbí mi ríran dáadáa. You, you were so hot last night. I love the way you tọ̀tọ̀rí mi. Tọ̀tọ̀rí. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? tọ̀tọ̀rí dàbí mo ti gbọ́ nǹkan yẹn tọ̀tọ̀rí. ẹgbẹ́ ó yá tọ̀tọ̀rí mi one time tọ̀ tọ̀tọ̀rí mi two time tọ̀tọ̀. ìbálòpọ̀ kan ló jẹ́ tọ̀tọ̀rí. ha. Gracias. chẹ́kẹ̀ lọ chẹ́kẹ̀ tó wà nínú ilé. mo wọ lọ ní kí n lọ jẹ. obìnrin lè ní mi ò lè lọ ọkùnrin lè lọ pariwo pariwo síwájú ogun. ẹ má dùn á. jẹ́ kí n lọ ojú odò kí n lọ wọ ìdàbọ̀yà strange moto kan wà mẹ́rin tó park síbẹ̀ ìwọ kọ̀ bílẹ̀ gbé talent tó ń kọlẹ̀ kókó àtẹ́ǹsì kó wà pẹ̀lú inú yàrá. àánú ah, èmi ò ní yà ẹ̀yin lè kẹ́ bọ́ wájú ẹ̀yin kẹ́ lọ chẹ́kì. sórí ẹ̀ fún sẹ́yìn mi ló mẹ́sẹ̀ wàá farabalẹ̀ sùn mí wàá sọ pé ta ni yẹn wọ̀. baba baba daba baba daba lọ mú àdá yẹn wá mú àdá mú àdá wo wo ìyẹ̀kùn yẹn wá àdá àdá àdá lọ́kùnrin mú àdá yẹn wá. ọ̀rẹ́dà ọ̀rẹ́dà lórí ọbẹ̀ lórí mi rẹ̀. ọbẹ̀ lórí mi. obìnrin yẹn ló sílẹ̀ kò jù. ọ̀rẹ́ mi ò dáhùn dáre. tani. bọ̀dá mú ìwá. bọ̀dá mú ìwá. tani. èmi ìyàwó yìí rè. jọ̀wọ́ ẹ bá rẹ̀. ìyàwó yìí jẹun lẹ́yìn ìyàwó ìyàwó èrò. mo pé ra. sá. mo pè ní sá kí wàá ló gbàgbà ni. mo pé ẹ wá sílẹ̀kùn ẹ wá sílẹ̀kùn. ìwọ ẹni ọjọ́ wọn dẹ̀. èmi nìkan ni. oṣù ọ. ẹ ṣe ìgbà. dúró ó ilẹ̀kùn yẹn há. Túndé Túndé náà. Túndé. Túndé wá. Túndé olówó wá káàkiri báyìí. Túndé olówó wá. Túndé ọkọ mi ni ọkọ mi ni wọ́n ah ọkọ mi ni. kí ló ṣe túnde sẹ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ pamọ́ lé ni bó ṣe sá mọ́ mi lọ́wọ́ nìyẹn so mo dẹ̀ mọ̀ pé ìbàlú wọn sá wa torí ẹ̀ mo ṣe wá pamọ́ nígbà. wàá bíbà yìí túnde ò sí níbà yìí kí ló ṣe fún ẹ. èwo ẹ má gbé pamọ́. kí lè gbé pamọ́ náà. ẹ jẹ́ kí n pa lẹ́rọ̀ kó máa bá tiẹ̀ lọ ẹ jẹ́ kí n pa túnde. kí ló ṣe ń bí ah ọkùnrin wàyà ti jẹ ah ìyá ti jẹ mí nǹkan no no no no no mo ṣe confirm tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe ń dá ọ̀sẹ̀ pé ah, àbọ̀ olórí búkú náà kàn ṣe olórí búkú mo confirm ẹ̀ tààrà báyìí pé olórí búkú ni. ẹ wo sọ̀rọ̀ obìnrin náà ló tún fa gbogbo wa. ẹ wo ṣẹ́rí di ẹ́ndì ló pe sinimá èmi yìí la máa fọkún sí gbogbo nǹkan tó hùn. ẹ túbẹ̀ ẹ ní sùúrù nǹkan tó ń sọ ẹ ní sùúrù sùúrù lẹ máa ní wọn máa bá yín ṣètò ẹni sùúrù. kúndé òtí ẹ àlejò ìtúndé òsì ní tó bá dẹ̀ ṣe fún ẹ ló ti rí mi nìyẹn farabalẹ̀ ṣàlàyé fún mi kí lè wọ́n ṣe máa bá yín dá sí i bó ṣe délé lálẹ́ bó ṣe ó ti rìn orí burúkú ẹ̀ lọ látàárọ̀ ó ṣàdé lálẹ́ mo ṣàwò pókíà àṣàbíamọ kí n ṣàánú ẹ̀ kí n dáná fún un bá dẹ̀ dáná fún un kí n tó dáná tán ó ti sùn lọ ó mú sáà ń jíjíjí ọgbẹ́ mi wá jẹun kò dáhùn kó pẹ́ ní mẹ́sẹ̀gì bá wọrí fóònù ẹ̀ kí n wo fóònù ẹ̀ wò nìyẹn bóyá àní ẹ mẹ́sẹ̀gì kan ló ti ẹ̀ wọlé lórí fóònù ti ẹ̀rọ láti nígbà dẹ̀ ní kí n ṣẹ́ẹ̀kì oríṣiríṣi pásíwọ̀dù oríṣiríṣi ni mo tẹ̀ sí nígbà tó lọ́ọ́ máa fún mi ṣe bó ṣe wọlé nìyẹn bẹ́ẹ̀ mi wá àná wọn lu ọkọ mi nílòkulò níta. gbogbo nǹkan tí mo kà nínú mẹ́sẹ̀jì ọkọ mi yẹn iṣẹ́ ni gbogbo orí mi ń dàrú orí mi fọ̀ bí mo ṣe rọra mú nǹkan yẹn kí láti fi fura fún lọ́rùn pàpẹ́sẹ́ kàkà kí kú má jẹ sẹ̀sẹ̀ àyà fi ṣàwádànù ni kàkà kí má gbádùn ìwọ ọmọkùnrin kó yá kú fún gbogbo àwọn obìnrin tá a wà láyé kó má. mo pe ní sùúrù. túndé mo pe ní sùúrù mo pe ní sùúrù ẹ calm down ẹ ní sùúrù. tó bá wà ní bíbá yìí nǹkan tó sọ́ọ́lẹ̀ sí mi gò ní àlọ́ ẹ̀kọ́ dúró sínú ilé yìí túnde ò sí mi ìbá fọlọ́wọ́ bá ṣẹlẹ̀ nìkan ẹsẹ̀. ok kò sí ń bí àbí kò sí ń bí yìí. ah definitely ọ̀dọ̀ ọmọ olórí burúkú yẹn lọ́nà ẹ má ọ̀rẹ́ jẹ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù ọ oh, ẹ jẹ́ ń pa kèfèrí kó máa bá tiẹ̀ lọ kí ilẹ̀ nísìmí láyé mi ẹ jẹ́ kí n pa kó máa. ní sùúrù jókòó báyìí. ẹ ní sùúrù. jáde jáde ó ní sùúrù. ìyá jẹ́ mi ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan ẹ bá ń pa àgọ́ ẹ bá ń sọ fún pé kú wa kiri ibo ló wà kó wa kà mọ́ bẹ́ẹ̀. ní sùúrù a ah! n tẹ́mi jíṣẹ́ jíyà lé lórí lọ́mọ lórí púpọ̀ wọn tẹ̀ bàtí lọ́yọ̀ fọ́ọ̀kì àti síbí lọ́bẹ̀ ẹ̀ ti ń jẹ́ níjàkújẹ. Ah, kò sí wàhálà kò sí wàhálà ẹ jọba mi pe fóònù ẹ pé kú wa kiri. Thank you.

Mano, mano, mano. Ó kọ́ mi ló sọ fún pé kí màá sọ pé kọ́ ni. Ṣé ó máa ń bá mi ṣá? Ṣé ó máa ń bá mi? Ó mi bí ká nínú. Ọ̀pọ̀ta. Ó mi nínú ọ̀nà mi ṣe jọ́ bẹ̀bẹ̀ ká lọ sí pé kí màá sọ kọ́ yìí. Ṣé nǹkan tó dà nǹkan oṣù ó láti lè dà ní àwọn ọmọ èèyàn rẹ àwọn bàbá wà ní ìlú ọ̀dà ẹnu náà jẹ́ ẹnu nǹkan tó dà nǹkan oṣù ó láti lè òwe tí mo fẹ́ náà yà lójú kulẹ̀ ẹ wọ́n jíjà ní ẹ̀fẹ́ ẹsẹ̀ tèmi ẹ bá wà nílẹ̀ yìí ọ̀dà tó bínú tán ẹ bá kú sa wọ́n mi ẹ̀ nàgbà ìyá yóò ní kúrò ẹ má bọ̀ ẹ má bọ̀ lákèjẹ kéńdé alẹ́bẹ̀ẹ́ra alẹ́bẹ̀ẹ́ra ẹ̀yìn ẹ̀yìn ẹ̀wà bẹ́ẹ̀sì ọ̀yà ìwọ ọ̀yàmùsà ilẹ̀ ọmọlá ọmọ àdúgbò ọ̀yà. Àgbà Kò sẹ́ni tí ọmọ ibi tí òjò ti wá tó yẹ sí. Ibi ìyàwó ẹ̀ ti wá ọ̀dọ̀ tó yẹ kó pé lọ́la. Ọ̀dọ̀ orí ẹ̀. Láyé ẹ ò ní ṣe orí ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ni, ó ṣe èrè là ó. Ọ̀pọ̀lọpọ̀ gbá mi. Ọ̀dọ̀ àwọn ọmọ ilé ẹ̀ gbéná lápẹ́ nìkan. àǹtí àǹtí sorry sorry ma sorry. ọmọdé ìtọ́fẹ́ náà ní ọ̀rẹ́ ní bọ́tà. sorry ah, sorry ma ah, sorry ma sorry ma sorry Auntie, sorry sorry sorry it's okay it's okay ma it's okay ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ ti jẹ sorry sorry ah. sorry sorry. Túndé mo fẹ́ kó mọ̀ pé kò sí anybody tó lè san ìtàn ìgbésí ayé ẹ̀ fún mi. torí pé láti ilẹ̀ pẹ̀pẹ̀lẹ̀ mi àti ẹ̀ ti jọ bẹ̀rẹ̀ dé àkókò Túndé Túndé kí ló ṣe ẹ̀ náà gbogbo ò bá ti ojú ń tèmi ti mọ̀jọ́ rẹ̀ wáyé tó ń tìtọ̀ ọmọdé báyẹn tí ẹ wo ìyá tó ọmọdé ibẹ̀ jẹ́ láti ilẹ̀ kó tó wá débi tó délé ni nígbà tí ò sí nǹkan kan wá tọmọdé yìí. ọlá wa dé sí ẹ lọ́wọ́ tán àwọn ọmọ olórí burúkú tí wọ́n mọ ẹni tè nípa bó ṣe lọ́lá bó ṣe jẹ́yàn àwọn ló wá ń gbé káàkiri. come to think of it ṣégbà tó wà ní skul àfẹsọ ni tó rówó skul san tọmọdé ń sáré káàkiri tó ń jú àwọn pẹrẹntì ẹ tó wà fi sanwó skul ẹ àgbẹ̀rẹ̀ fẹ́ ṣe final exam tó rówó san tọmọdé sáré káàkiri tó júlọ tó dùbọ̀ tó dẹ̀ kówó dé àbí ká sọ̀rọ̀ ìgbà tàbí lọ sẹ́ẹ̀ mi common plate and spoon ló ríra ọmọdé ló lọ jáde tó ra àwọn food stuff everything tó ra fún ẹ o ṣe jó òkú ronú àwọn nǹkan bẹ́ẹ̀ o fẹ́ ṣe wedding náà adúgbò lọ́wọ́ Ọlọ́run pé èmi tiẹ̀ èmi tiẹ̀ try níwọ̀nba ọmọdé náà gbìyànjú náà single nylon nylon tó kéré ju òòrùn owó fi rà Túndé bójú ò bá tí ojú ń tì mí tọmọ yẹn bá ń sunkún káàkiri tìjú ńlá ní Fẹ́mi àti ẹ wàá fìyà jọmọ yẹn káàkiri Túndé ò ní làákàyè ọmọ tó ṣe o yeah seriously. mo yọ gbogbo nǹkan tó sọ pátá ló yé mi àti ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátá ló yé mi ṣọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tíyàwó mi accuse me fún wrongly i have told her several times pé mi ò mọ ọkàn pa ẹ. you shut up ah kí ló ń sọ yẹn tíyàwó ò bá gba ẹ̀ gbọ́ kí mi gba ẹ̀ gbọ́. Ah, the lady in question èmi àti àjọ ní nǹkan kan pọ̀ ah, mo ti sọ fún àjọ ní nǹkan kan pọ̀ bọ́n kà sọ pé eh, mo ń fẹ́ ni àti àjọ ń ṣe ah, at least tó o bá kàn tiẹ̀ trust me. ìwọ ọ̀rẹ́ mi tó ń pàjọ ṣe kékeré ni ìwọ mo orúkọ tèmi léwu náà tó bá yẹ pé mo ṣe ni i will tell you personally pé okay o oh, there is something between us but there is nothing between us. so so ìwọ ti gbàgbé pé èmi mọ̀ ń pa Ngozi nípa Basira mo mọ̀ ń pa ẹ̀ nípa Zainab mo mọ̀ ń pa ẹ̀. dákẹ́ Zainab Ngozi gbogbo ẹ̀ tó ń sọ you are not talking about Zainab amidu Ngozi mi we are talking about another person here kò dẹ̀ sí nǹkan kan láàrin mi àti ẹ̀ ah, ah, gbàmígbọ̀nà. wọ́n ní ọmọ ìjìnlẹ̀ wọ́n ní eégún àti irú wọlé ìyàn àti ìró jáde ta ni ọmọ pé gun àti ìró tó wọlé àti ìró tó jáde bíyàwó ẹ ọba tí ka ẹ ṣé mi ò sí ka ẹ ṣé mi ò mọ àṣírí ẹ ṣé ìmọ̀ àwọn tó ń ṣe gbòòrò ni ṣé mi ò mọ ni. àwọn olùjókòó síbẹ̀ wọ́n sọ pé ìyàwó mi suspect wọ́n suspect you are doing it i know. ọ̀rẹ́ there is nothing to change here kò sí bí mo ṣe fẹ́ change because mi ò wùwà burúkú yes mi ò wùwà burúkú i'm not cheating on her tó pé àdìsí nǹkan tó ń sọ pé mo ṣe é sìn yes bọ̀kọ̀ tó ń dùn mí jù ní pé mo kọ̀ ṣe ń accuse me wrongly nǹkan tó ń dùn mí gangan nìyẹn. Ah. tí o bá stọ gbogbo ìṣìnà orí burúkú tó ń bá káàkiri yẹn máa jẹ́ kó mọ̀ pé is either today or tomorrow ọ̀rẹ́ mi àti ẹ̀ máa stọ. no what are you trying to say ah, ọ̀rẹ́ mi àti ẹ̀ dópin because of a little issue no no no if you are joking stop it. Túndé ah. mo sì rí i pé tí bá sọ̀ látẹ̀ ní dọ́là n tó wà nù ẹ̀ ló máa ṣe òfẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ no ṣé ẹ̀yìn ìyàwó mi ló wà ń sìn àbẹ́yìn mi no to bá yẹ kiri ni kò stop ẹ torí nǹkan tó ń sọ ń sìn mo ti sọ fún ẹ náà mo ò fẹ́ lédi ìnà tó kí mo fẹ́ ah kí ló. get out. mi wá get get out. kí n kúrò nílẹ̀ jáde tó bá ṣètò àti change àti ronúpìwàdà you come back here get out. kí èmi kí n kúrò lẹ. Túndé ọjọ́ tó bá ti ronú kúrò lápẹ́ òun ṣì ṣì wọ́n yẹn mọ́sẹ̀ you are free to come inside. Thank, thank you so much. Bye bye. Mm -hmm. bàjẹ́ tó yìí sókùn tí ó ń ṣe ọ̀gbẹ́ mi bí sí nìkan ló ń ṣe o tún fọ́ kwari ẹ̀gbẹ́ náà mo pinnu náà kí ló tó ń sọ̀rọ̀ báyìí èmi ò kó ni mò ń fọ́kọ ẹ̀ ṣe máa jogún bíbá ṣàtìrí nǹkan tó ṣẹlẹ̀ kí ló tún dárúkọ mi. ọ̀gbẹ́ ló ń fọ́kọ mi dàrẹ́ ah, ṣé mo bá. orí olóyún ló má dá bàbá yìí. wo wo wo wo sórí straight number tó máa fi ń pè èmi ti ní lọ́wọ́ sórí fóònù mi ṣé orúkọ ló máa ń pè é ni. èmi. Oh, Hmm. nọ́mbà tó máa fi ń pè èmi ti ní síbí báyìí ó máa tó dún mọ́ ẹ lára. ọlọ́run kọ́ ni léyìí tó ń pè yìí. kò sí wa kàtà ló mọ ibi tó ti rí nọ́mbà bàmí tó fi ń pè ṣé nọ́mbà tó fi máa ń pè lọ́rọ̀ olùkọ́ yìí bí ti kọ́. akadá tí mi. ṣe fóònù. àti mi ló ní fún mi ní kó ṣàkóso ẹ wo bí sísá kò fẹ́ ilé ẹni fóònù èyí lẹni lọ́wọ́. mo jẹ́ ní ká o. no so ẹ̀mí ìpẹ́ ẹ̀yin lẹ wà nínú ìgò tẹ̀ ń jẹ́jẹ́ so ẹ̀yin lẹ fara pamọ́ láti jọ́ ẹ̀ ẹ̀yin ẹ̀bọ̀ tẹ ní sùúrù o dp wọn píjọ ẹ ló wà bẹ́ẹ̀ ni. mi làǹtí ni màá fi ṣe dp so iṣẹ́ ibi ilẹ̀ fi fọ́tò mi ṣe. Ah! kò fọ ọlọ́run ti lọ́jọ́ gbọ̀ngàn so ẹ̀yin lè ń ká mọ́ ọkọ mi láti rẹ̀. ẹyẹ ó yẹ wẹ̀rẹ̀ kọjú sórí mo ò bá mi jíṣẹ́ fún ẹ mo ọ̀rá mi wà wọn ọ̀já ìsinmi wọn àpẹ kọ́ sọ fẹ́ pé mo fi kú wá ẹ kiri ni so àti kò fọ́ ló ń bá kọ́ látijọ́ yìí àti kò fọ́ ló fi bí sísèbù nọ́mbà wọn wàhálà ó ti pẹ́ tí mo fi ń wà ẹ́ sórí ikú tí mo fi ń wà ẹ́ kiri látijọ́ ẹ̀ tó ń sáré àyúrò mọ́ mi lọ́wọ́ wà látàlá olóòní ni màá pa ẹ́ tó bá wà fi di àárọ̀ ọ̀la báàkà olómọ fi wá bá kí ọ̀gá mi wá bá mi pè é. àti mi ẹ burú o so ẹ̀yin lẹ ń déètì bọ̀bọ̀ yìí látijọ́ yìí tètè jẹ́ kó máa fìyà jẹ ní tí wọ́n ń fi kú wá mi kiri àǹtí mi so tínú mi dùn wípé ah my sister is proud of me tẹ bá lọ wo dp àǹtí mi picture mi ló wà ń bẹ àṣeṣe ibi lẹ fi ń ṣe ẹ tẹ wá rota alájọ bímọ mi lára àǹtí mi kò dá o ọlọ́jọ́ bá ti sọ fún mi pé I'm sorry mo lè ní kí ṣọ̀pọ̀ lọ pa yín àǹtí mi so tó bá jẹ́ pé kíní burúkú tó wà láyà yìí ẹ ti fi suffocate bọ̀bọ̀ yẹn pa wọ́n wá rán mi lẹ́wọ̀n wọ́n ní mi mú pa àti mi ẹ̀ka lọ o ṣe rí bẹ́ẹ̀ ṣe ro talájọ bí mo mi lára èmi gbọ́n nínú ọmọ yín lára o ṣe rí ìyà tí mo jẹ yẹn ó kéré nínú ìyà tẹ máa jẹ ó kéré nínú ìyà tẹ máa jẹ o mi ìdẹ ní dáríjì yín ẹlẹ́dàá mi ò ní dáríjì mi ẹlẹ́dàá bàbá mi ò ní dáríjì yín ṣé ẹlẹ́dàá òbí wa tó ti kó òrìndẹ́jẹ́ má jẹyà o pípẹ́ ẹni jẹyà irọ́ lè pa kánò kì í ṣẹ̀gbọ́n mi ni kánú òkè sí ẹ̀gbọ́n mi ni máa ti bẹ ọwọ́ ìgbàgbọ́ wọn tàbí pèsè ní tọ́jú àwọn wáyé lágbára. sori mi ìwà lẹ́jọ́ ti máa bá yín rò sori gbogbo ìyà tó fi jẹ mí tó rọ alájọbí mọ́ yín lára tó rọ alájọbí mọ́ mi lára lọ́ọ̀ ká máa ní ó má jẹ ya yín. advice wa pé ká kúkú ṣèlú ká ọ̀kadà nínú máa ní lókè ẹgbẹ́ ìta ó ṣàti kọ́ sórí tébù yìí ó ní yẹn ló bẹ́tà pé because bàṣẹ́rì bí ẹ̀ bá ní pé yìí ó bẹ́tà ká change. problem sórí engine tó wò ní Germany is another problem so àti get engine gidi nílùú tàwa ó ní issue tí so tẹ̀lé fẹ́ lè sìn ẹ̀rọ is out of kò sọ̀rọ̀ lórí ìyẹn tá a bá tẹ̀ fẹ́ lọ fún ẹni tí kò jẹ́ ń jìn nìkan ní ìtọ́jú wa ó ń láti jẹ tuntun ìyẹn tọ́lọ́ ń bá ní ayírú ẹ̀ kankan láti sí tọ́lọ́ ń bá ní ayírú ẹ̀ kankan tuntun ni mò ń láti rà so nǹkan tó máa ṣe náà lélẹ̀ ìwọ náà lè máa try láti ṣe research ẹ̀ dáadáa kó lè make sure pé èyí tí then màá mọ pátá lè ṣe sí bóyá láti rà tó bá ti mi ní choice mo máa ní sùúrù mi mo ọ̀dà mi ìgbà láti jẹ. but èyí tẹ̀mí rí yẹn o wò ó pé ó lè ká ṣiṣẹ́ ẹ ó fi ó fi ó ti ó kàn pí ẹ̀. ìyẹn sí mílà bẹ́ẹ̀ ni sà. sọ àlà ọlọ́run á fún àṣà máa wò lọ́dọ̀ wọ́n jẹ́ bàtí mílà kò lè mọ̀ bàtí màá ṣe. ẹ bá mi tẹ́lẹ̀ yìí ẹ̀ sà. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wàhálà bá wọ̀ wàhálà wàhálà ò lè má sí náà because ìyàwó ẹ ti pè mí ó ti ṣàlàyé everything fún mi ṣe bí ìyàwó ẹ mú ẹ lọ́rùn ọwọ́ báyìí dáadáa ni àṣeyàn burúkú ni ẹ gbogbo àwọn mẹsẹ́gì sẹ́gun tí ìyàwó ẹ ti kà lórí fún ẹ gbogbo ẹ ló ti mọ́ọ̀tù ló ti sẹ́ndì sí mi nígbà tí wọ́n fọ àwọn ọmọlọ́mọ ní iṣẹ́ tó wà pé ah ọkọ òun ló ti sàfihàn jẹ́ kọ́kọ́ òun máa lọ ṣe tọ́kọ òun bá ti ń ṣe tọ́kọ òun bá ti mú wálé òun so the next thing bí wọ́n ṣe máa sọ orí yẹn fún ìyàwó ẹ ni pé kó wá kí ọmọ bàbá olówó mọ́lẹ̀ kó o wá ṣe títí dìgbà tó ká ẹ o wá sáré bọ̀ lọ́dọ̀ tèmi bí èmi mọ́nísìn tó ṣe wà láyé ó yẹ kó fọ́n kọ́mọ ẹ ló yẹ kó ti kú dànù ni irú èèyàn bíi tí ń báyẹn ní láti wà láyé because a fi ibi sólóore ní ẹ now let me tell you something gbogbo nǹkan pátápátá ló máa ní expiring date sórí ọ̀rọ̀ láàrin èmi àti àti kó máa wá rojọ́ fún mi all the time ó ti expire báyìí coming to my office all the time ó ti expire in fact ó bá wá sílé mi wọn ò ní ṣí gate fún ẹ now just leave. ó dàbí wọ́n ṣe bẹ́ẹ̀ ó dàbí wọ́n ṣe bẹ́ẹ̀. ìdọ̀bálẹ̀ yẹn ò lè rẹ́pù. ẹ̀gbọ́n ah, mi ẹjọ́. o ẹ oh, guys ẹ jọ̀rọ̀ abá mi sin àbúrò mi síta. ẹ̀gbọ́n ah, mi ẹni ṣe bẹ́ẹ̀. ṣé bàbá gbọ́ ẹ bá mi síta. ilé sókè jáde iṣẹ́ máa bọ́ lọ́wọ́ nígbà tàbí ìdílé sí. so accident yìí ló jẹ́ kí lose sight yẹn ọkọ mi accident ni o àmọ́ tí má tún wò ó láwòjinlẹ̀ accident tó kọ́ ìwà ìwà burúkú tó wà lọ́wọ́ mi òun ló repercussion ẹ̀ òun ló jẹ́ kí n lose sight mi because mi ò tiẹ̀ mọ nǹkan tó tì mí mi ò mọ nǹkan tó tì mí tó fi jẹ́ wípé that kind of person somebody else's husband mo ní oríṣiríṣi ọkùnrin tó ń wá mi bó ṣe wá jẹ́ pọ̀kọ́ ni wọ́n rọrí mọ̀ yẹn. I guess I was influenced by the so much money that I had. òun ló jẹ́ kí n máa hùwà bí mo ṣe ń hùwà yẹn. so mo believe pé spirit àbúrò mi òun ló fi mí sí condition ni because immediately tó ṣẹlẹ̀ báyìí Bísí fi mí lẹ́ẹ̀ẹ́ lọ. It just stood upside down. I've just been shut out of the world. If God, I was disgraced out. Ìtìjú you ni ò jẹ́ kí n lè lọ sọ́fíìsì pọ̀. Tí bá tiẹ̀ lọ sọ́fíìsì kí ni mo fẹ́ lọ ṣe lọ́fíìsì? Ojú wo ni mo fẹ́ fi ṣiṣẹ́? I've lost my sight. How come mi, jọ torí Ọlọ́run, má Jackie, you are burúkú má jẹ́ kó má hùwà burúkú rárá rárá jọ mo bẹ̀ ẹ́. before i go back ó máa ń pe aunty Bisi ó ń gbé call mi hmm, but kí ló ṣẹlẹ̀ sí Mr. Tunde. Hmm. Tunde ó padà ṣẹ̀sìn kò ní company ni he was disgraced out of the company i hear pé ó tún padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ unfortunately òun àti ìyàwó ẹ̀ Mọ́pẹ́lọ́lá wọ́n ti dàrú but i hear that Mọ́pẹ́ and um, your auntie Bisi they are still best of friends They and living a good life while i am short out of life my darling son. As I said earlier, please, when they say you should behave well, it's not because of anybody that is telling you to behave well, it's because of yourself. Never let anything influence you. Money, position, anything. Ìwà dáadáa ni kó máa jọ ọkọ mi. Ayé ni. Ìwà ìwà burúkú má jẹ́ kó bá lọ́wọ́ ẹ̀. má gbàyàwó níyàwó o ọlọ́run ò ní wò mí báyìí mo wà nínú òkùnkùn ayé the repercussion of my actions. I'm here, mommy. Yeah. truly, you have lost your sight. I promise I'll be your eyes. I'm sorry for everything. I'm sorry. I love you very much. I love you too, mom. The deed has been done. I forgive you for everything. You're still my mom. And I promise you, I'll be a good boy. And when I become a man, I'll be faithful to my wife. Thank you. I promise you, mommy. Shh. tell you, well, I'm not used to this kind of food. Oh, Why? Oh, nothing. Oh, nothing. nǹkan kankan pé oúnjẹ dùn dùn gan. oúnjẹ wo ló dùn oh, france Oh, mo fẹ́ lọ jù. bébì jọ jẹun jẹun. Ah, jẹun jẹun àwọn jẹun jẹun bí a lọ fast food sókè nísìnyí táwọn yìí bá kọjá tó bá rí mi my money. My boyfriend my kò kárí kò Oh, kankan àjọ ní búkà. jẹ́ kí n sọ kí n kankan ẹ̀ ó di oúnjẹ àwọn oúnjẹ búkà báyìí gan gbọ̀n mi wọ́n máa ń dùn jọ oúnjẹ fásùdù yẹn oúnjẹ fásùdù yẹn kò ń tún oúnjẹ kankan rárá sórí àwọn búkà báyìí tó kọ́ ajókòó báyìí ó máa ń dùn gan lóúnjẹ fásùdù lọ. wo ilé gan fásùdù ni láyé ọ̀tọ̀ gbàgbé kó fi yọ ọlẹ̀ tí ẹ jẹ díẹ̀ wàá jẹ́ mílíọ̀nù kó jẹ́ tán kò jẹ́ bí abiyá fún bẹ́ẹ̀ ẹ jẹ díẹ̀. ó ń gbé jọ ṣé mo pé tó bá jẹ oúnjẹ yín sì kò lè lọ lẹ́nu tèmi náà òkè tó bá ti mọ̀ pé ò jẹ má wọ̀ rí jẹ́ kí n jẹ síbí kan sí i. kí wọ́n máa lọ.